wàhálà ó ṣe mo ọlọ́mọ pé. màdámù wọlé láìpẹ́ ìsìn yìí bí wọ́n ṣe wọlé orí tírísítà ni wọ́n lọ jókòó sí sàwúdàpọ̀ rẹ̀ màdámù. má tán mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ lé nísinsìn mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ sẹ́ẹ̀. òkè sà ẹ má pẹ́ sà yẹ sà. kí wàá ló lè ṣe màdámù màdámù tó yẹ pé tí wọ́n bá wọlé báyìí èmi gan ẹ̀rù máa kọ́kọ́ ń bà mí. òkèlè mò ń bọ̀ kí n bẹ́ẹ̀ gbóúnjẹ wá o. babe. Ah. bọ́lá ọmọ pé ló pè mí náà ó ló wọlé ojú ẹ̀ wà lókè ah, orí ẹ̀ ṣé kí n máa gbé ẹ lọ hospital. no kò kò ń ṣe nǹkan tó sọ. bébí kí ni no náà mo mọ̀ pé abẹ́rẹ́ ń bá ẹ mi ní jẹ́ kó fún ẹ lábẹ́rẹ́ kò kí n ṣe nǹkan tó serious I'll be fine. wọ́n sọ pé kò lè tó ẹ̀ ó máa rẹ̀ ò ní fẹ́ gbà tọ́jú okay are you sure you'll be fine ṣé o ti jẹun. wà á okay. àwa ṣe ló wà á okay wà á okay báwo ṣé kí n bẹ tẹ bá. wà á okay. okay màá bẹ tẹ bá tó bá jẹ́ tán wàá lè lo bóyá um, excedrin àbí aleve. ó wà okay. ó wà okay. darling. yeah. is something bothering you. No, nothing. Trust me. Ofowo? No. Are you sure you don't want anything? Trust me, I'll be fine. Kiss me. <laughs> Kiss me. I'll prepare a meal. Ayé gbẹ̀gẹ́ o. Bàbá mi, bá ò bá Ah, ah, ah. bọ̀dá àlàbí olùmọ̀ pé bílẹ̀ ti wà. dáadáa ni. ọjà kọ. wọ́n wà nílé àwọn eh. náà lọ rán mi iṣẹ́ lọ sọ́jà. màdàmú náà rí i pé mi fọ kí mo akóde ya sórí ìdọ̀tí. wọ́n ti ń eh. dúró dè yín ti pẹ́. ẹ eh, ẹ ẹ dá olùmọ̀ pé máa gbá onímọ̀ràn kan mo fẹ́ kó ṣe jẹ́jẹ́ o sórí màdàmú àti ọkọ màdàmú ó ní ògidì ni wọ́n wà àmọ́ mo fẹ́ kó ṣe balabala o ó yẹ kẹ́yìn náà jẹ́rìí mi pé mi ò kí ń ṣọmọ kọ́ mu. mo mú mi ìfẹ́ kí n kọjá yìí. mo mú àmọ́ ṣé o mọ̀ fọ gbogbo dọ́gba ẹni mọ́ èmi rè mú ẹ wá bí. òkè mọ̀ fọ bàbá ń pórí ajá wọn àpórí kókó wọn ẹ̀ eyẹ náà nífẹ̀ẹ́ kó ta fẹ́lẹ́fẹ́lẹ́ o eyẹ náà yà máa ṣọmọ jẹ́jẹ́ kó o bá mi ṣọmọ jẹ́jẹ́ kó o máa wí ní àti ọ̀gá rẹ̀ yẹn o ṣọ́ọ̀rọ̀ mi yẹ náà hmm. ọ̀gá mo lè bu ẹ̀ náà kàn kó ọmọ wèé ọmọ dáadáa wa gbà. ẹ jẹ́rìí mi bọ̀dá àlàyé ẹ ṣe ó dà sá. ẹ ò lè bá mi kò ká lè má bá mi o mo wọlé náà. Lánre lá ah, ṣé èmi náà ló bínú kúrò níwájú ẹ̀bẹ̀ yẹn. ẹ má bínú sá. kí n má bínú ó ju ọ̀rọ̀ owó tó wà láàrin ìwà àtẹ̀gbọ́n ẹ̀ lọ ni. ẹ má bínú sá. bọ́dádì ẹ mọ̀ bẹ́yìn náà ṣe ń sọ̀rọ̀ yẹn sá ṣe ló dàbí pé ẹ̀ ń cover àbọ̀dá mi wọ́n dẹ̀ ṣe máa ṣe àwọn cover yẹn fún mi. ṣé bẹ́ẹ̀mi dẹ̀ ti sọ fún ẹ pé màá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ so what's the big deal there now? kọ́mọ́ bá máa máa bọ̀ lókè jàre nonsense. Why did you check my message? Why? Why now? why why do I have to check yours nítorí pé mo ti sọ password mi fún ẹ lẹ́nu ẹ̀ ní nìkan ó dẹ̀ ti ṣí fún mi ó ti ń kà á lẹ́nu kí ló ló fẹ́ ṣe ní ọ̀tọ̀ fínníkì tí mo fún wọn password mi. ọ̀pọ̀ báwò message mi. madam madam ṣé wàá òkè mà um, mo wà òkè ṣùgbọ́n ti bí mo ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ni continue ìwọ ti parí òkè mà iṣẹ́ ṣé màdàmú wà òkè rẹ. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ṣé àlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí àwa náà ṣe wà a dúpẹ́ púpọ̀ pé ẹ ṣe ń bá wa fi ọkàn bá gbogbo ètò yìí lọ ní gbogbo àtàbá tí ń wá sí ojú ìwòran yín lónìí lórí ètò wa ètò yín nílé tọkọtaya lẹ́ni a wà nílé ẹnjìníà Kànmí àti ìyàwó wọn níbẹ̀ láti máa fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ láti mọ̀ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn sí ẹ máa bá wa kálọ. kí ló ń sọ lẹ́kọ̀ọ́ yẹn ó dẹ̀ ń wọ àwọn kan bíbí pé ó ní kó mọ̀ wọ́n rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ilé kan lẹ́jọ́ ń gbé ah, jọ tí wọ́n bá fọ́nbù nǹkan. wọn ò lè fọ́nbù láéláé wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú as hmm, tá a ti máa rí à ń fi ọlá wọn tọrọ ni ìwọ́n ti ń gbọ́ pọ́n sọ pé tí ìbí ń gbá fà ìkara wọn àtẹ̀lé ìfẹ́ wọn gángan gángan òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Hmm, ẹ méjèèjì ẹ fún wa yín ṣọṣẹ́ ti gbọ́ ẹ jẹ́ ká máa gbìmọ̀ táwọn wò lọ and then ìwọ ojú ẹ máa tó bó a máa tó rí wọn. àfi sílẹ̀ ojú wa ló máa ṣe àṣepọ̀ ṣáìdì wọn sì ojú wa ló máa ṣe. ẹ káàbọ̀ padà sí orí ètò wa nílé tọkọtaya tí ẹ̀yin olólùfẹ́ wa bá ń fi ọkàn bá wa lọ ẹ rí wípé àwọn olólùfẹ́ tí wọ́n ń gbà wá lálejò lónìí ló jẹ́ ẹlẹ́ẹ̀keje tí wọ́n ti ń gbà wá lálejò irú ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ti ń gbé wá látẹ̀yìnwá wọn ò mọ tìfun tẹ̀dọ̀ ara wọn tó bẹ́ẹ̀ gẹ́ ẹ má jẹ́ ká fi àkókò wa ṣòfò ẹ jẹ́ ká kán lu agbami ètò ìyá wa lọ́dọ̀ yín ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé ẹ ṣe olótù orúkọ tèmi ni olúwaṣìkẹ́mi aya ẹnjìnìà Kànmí. <laughs> ẹ ṣe ìyá wa olúwaṣìkẹ́mi ẹ jọ mo fẹ́ tọrọ nǹkan kékeré kan lọ́wọ́ yín ni mo fẹ́ kí ẹ fún mi ní ìṣẹ́jú mẹ́ta ẹ fi ṣe gáfárà fún wa lẹ́yìn ìṣẹ́jú mẹ́ta fúnra mi ni màá pè yín padà wọlé kẹ jókòó sí ẹ̀gbẹ́ olólùfẹ́ yín. ẹ ṣe o kò sí wàhálà kò sí wàhálà ẹ ṣe gan ni. kalẹ̀ bàbá wa. ẹ ṣé. bàbá wa ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. orúkọ mi ni amójú ẹ̀rọ alákànmí Johnson Adégbèlè. Hmm, ẹ ṣeun adúpẹ́ mo rí pé lẹ́ẹ̀kan tí mo ní pé kí olólùfẹ́ yín kí wọ́n wọlé lọ mo rí pé ẹ̀ ń ṣe bákan bákan pé ah, ṣé <laughs> kò rí bẹ́ẹ̀ ó nídìí gbogbo àwọn olólùfẹ́ wa tó wọ̀ wá nílé ni wọ́n ti mọ̀ pé bá a ṣe ń ṣe lórí ètò tiwa òun lélẹ́yìí a máa ṣe ìdánwò ráńpẹ́ fún àwọn olólùfẹ́ wa láti mọ̀ bóyá wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú àbí bóyá wọ́n tiẹ̀ mọ̀ nípa ara wọn dáadáa àbí wọ́n kàn ń parọ́ fún àwọn ènìyàn ni. ẹ jọ ìbéèrè márùn-ún ni àwọn aráalé fi ṣọwọ́ sí wa lórí ètò yìí ṣùgbọ́n a ti ṣe àṣàyàn èyí tó yanrantí dáadáa nínú àwọn ìbéèrè náà. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí wọ́n ní kí n béèrè lọ́wọ́ yín ni wípé tẹ́ bá wò ọ̀tún tẹ́ bá wò sí tẹ́ bá wo wájú tẹ́ wẹ̀yìn kí ni nǹkan tẹ́ máa ń rí tó máa ń mú ìdùnnú wá fún yín tó yẹ pé tẹ bá ti ń rí nǹkan náà báyìí ayọ̀ yín máa ń kún ọkàn yín máa ń balẹ̀ ni ẹ jù ẹ bá wa sọ fáwọn aráalé. olótú ẹ ṣe olótú ṣe ohun tó ń múnú mi dùn yẹn ìyẹn náà lè jẹ èèyàn. ó lè jẹ èèyàn. àyàwó mi ni àyàwó mi ni ah, ah. kò sí irú nǹkan náà àbí ipò náà tí mo lè wà bóyá inú mi ń dùn ni àbí inú ń bàjẹ́ ni tí má ṣàtìlẹ́yàwó mi inú mi á dùn. Ah, ẹ ṣeun àdúpẹ́ ẹ̀yin aráalé <laughs> ṣe ti gbọ́ lẹ́nu bàbá wa wọ́n ní ohun tó máa ń jẹ́ kí inú àwọn dùn káyọ̀ àwọn kún wọ́n ní ìyàwó àwọn ni pé táwọn bá ti ń rí ìyàwó àwọn ní ẹ̀gbẹ́ wọn àbí níwájú wọn àbí lẹ́yìn wọn báyìí inú wọn máa ń dùn ara wọn máa ń ya gaga mm. ẹ ṣeun ẹ ìbéèrè kejì wá ni pé níbo ni ẹ lè ṣaláì má lọ yálà ọwọ́ yín dí tàbí ó fẹ́ rẹ̀ yín díẹ̀ ẹ lọ sínú àjò ni o ẹ lọ òkè òkun ni o ẹ ròkun àbẹ́ ẹ̀rọ̀sà níbo ni ẹ lè ṣaláì má dé lábẹ́ bó ti wù kó rí. ibi tí mi ò lè ṣe kí n má dé. bẹ́ẹ̀. ilé olúwa church ṣẹ́rí um, yálà mo wà lẹ́nu iṣẹ́ ni mo rìnrìn àjò ní in fact ìjọ tí mo ti máa ń ṣe ìsìn tí mo ti máa ń worship um, tí n bá travel nǹkan àkọ́kọ́ tí máa ń wá díẹ̀ gangan ni ìjọ mi yẹn ibi tó wà hmm. so tí máa lọ bí iṣẹ́ ó máa ń bí ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ mo lè lọ sí ilé lọ ṣùgbọ́n tí mi bá wà lọ ọjọ́ ọ̀sẹ̀ mi ò lè palẹ̀ olúwa jẹ mi ò lè má lọ yẹn. <laughs> ẹ ṣeun nǹkan tẹ́ ń jẹ́ kó yé wa ni wípé kò sí ibikíbi tẹ́ ẹ bá tún lọ sírìn àjò ẹ béèrè pé ó dá ẹ̀ka ìjọ yìí o tẹ́ ẹ ti ń eh, jọ́sìn níbí yìí o ẹ béèrè pé bo ló wà láti lọ jọ́sìn níbí yìí o ah, ẹ ṣeun gan ni ẹ ṣeun ẹ ṣeun. ìbéèrè kẹta rí nípa ìyàwó yín ni ẹ má jẹ́ káyà yín já o ẹ fọkàn yín balẹ̀ torí mo ti ń rí i pé ó dàbí pé ẹ̀ ń rìn níwájú díẹ̀ díẹ̀ bóyá orí àga gbígbóná òun lẹ jókòó lé ibi tá a ti mọ̀ rí àwọn aráalé ní kí n béèrè lọ́wọ́ yín wípé irú àwọ̀ wo nìyàwó yín nífẹ̀ẹ́ sí jùlọ. kọ́lọ̀ um, yẹn ṣé mo lè sọ ní èdè òyìnbó. ẹ sọ lédè gẹ̀ẹ́sì. kọ́lọ̀ um, peach nìyàwó mi nífẹ̀ẹ́ sí jù peach um, àlùbọ́sà funfun wà èkejì àlùbọ́sà funfun yẹn bí ara ẹ ṣe máa ń ṣe rẹ́sùrẹ́sì yẹn peach hmm. ṣẹ́yìn tó bá wọ lékè aṣọ ó lè wọ tẹnu aṣọ yẹn náà ní pitch. Hmm, hmm. ẹ̀yin ara lé ṣé ẹ̀ ń dè mo ti ẹ̀ lérò pé ẹ̀mí gan mọ̀ pé ẹ̀ ń dè torí ẹ̀yin gangan gan òun là ń ṣètò yìí fún mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà mú nǹkan àbí kejì nínú gbogbo nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká máa bẹ́ tó bọ̀ ẹ má bínú pé béèrè mi ń pọ̀ jù. ìbéèrè tó kẹ́yìn òun ni wípé gbogbo wa ló ní oúnjẹ tí a fẹ́ràn jù láti máa jẹ irú oúnjẹ wo gan-an ìyàwó yín ló nífẹ̀ẹ́ sí jùlọ. ẹ bá ẹ ti jẹun délẹ̀. ẹ lè jẹ ẹ̀bà àtẹ̀fọ́ ẹ̀bà àti ilá alásèpọ̀ ah, ah. ah, mo máa ń ro fún gan ẹ̀mí fúnra mi pé ẹ̀bà ó nífẹ̀ẹ́ sí ẹ̀bà gan. ẹ ṣeun adúpẹ́ ẹ ṣe ẹ ṣe a ó máa rí yín bá ẹ ṣe gan ni ẹ ṣe gan ni ẹ̀yin ará lé ẹ ṣeun ẹ ṣeun ojú fi ń wò wá kò ní fọ́ lágbára ọlọ́run ẹ wò ẹ má ti kúrò ńbẹ̀ o ẹ má yí kúrò ńbẹ̀ torí pé kí ni ayẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni ẹ ẹ wò ètò ló ní o onígbọ̀wọ́ ló lètò ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn ká polówó ọjà ẹ ṣeun. but to me o àwọn questions tí wọ́n béèrè yẹn ó simple. Hmm. ó simple. yes. má sọ bẹ́ẹ̀ mọ́ simple ìyẹn fún ọkọ àtìyàwó tó bá fẹ́ ra àwọn dénú. ṣé láyé òde ìsìn tẹ pé ọkọ kò mọ movement ìyàwó ìyàwó gan ọmọ ibi tọkọ ẹ ń rìn sí láyé ìsìn kókó jábele kálukú ló ń ṣe tiẹ̀ <laughs> ṣé ọkọ àtìyàwó tí ò mọ favourite oúnjẹ àbí aṣọ àbí kọ́lọ̀ ló fẹ́ mọ movement ara wọn <laughs> so simple. ìgbà tó ń ka kọ́kọ́ wo program yìí mo rò pé bóyá àwọn pan couples yẹn máa fọ́ǹbù ni but later mo ṣe wá pé ah wọ́n nífẹ̀ẹ́ ra wọn dénú lóòótọ́. definitely. Ah, ìwọ tó ń sọ̀rọ̀ báyìí ẹsẹ̀ dùn ní mélòó ni tejò ẹ́ ó jẹ́ kínní kan ìwọ náà mú richie boyfriend ẹ lọ́bẹ̀ kẹ́ẹ̀jọ́jọ́ pé ẹ̀ ní tẹ́bọ̀ ń bẹ̀. ìyẹn ni kò má sọ èmi àti richie àti fẹ́ra. Mm, ẹ ti fẹ́ra ìbò ẹ̀ ń ra yín. ẹ ṣe oníranù mm. yíyan wọ́n máa tẹnu bọlẹ̀ kiri. Mm. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa ẹ ṣeun tẹ́ ẹ̀ ń bá wa ká lọ ẹ ìyá wa ti padà wá sí orí ìjókòó ìyá wa Olúwaṣìkẹ́mi olórí amójú ẹ̀ràn kàn mí ẹ káàbọ̀. ẹ ṣe olóòtú. mo lérò wípé níbi tá a ní pé kẹ́ ẹ dúró sí kò sí ẹnikẹ́ni tó fi nǹkan kan wọ̀nyí àbí tó kù nǹkan kan sí yín létí ah. mo tiẹ̀ mọ̀ pé kò lè ṣẹlẹ̀ ná. <laughs> nígbà tí ẹ lọ lẹ́ẹ̀kan mo béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ọkọ yín ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ wọn òun ni wípé ṣé mọ̀ pé nílé ayé yìí gbogbo wa la ní nǹkan tó ń dùn wá nínú gbogbo wa la ní nǹkan tó yẹ pé tá a bá ń rí báyìí inú wa máa ń dùn ayọ̀ wa máa ń kún ni mo á fẹ́ béèrè lọ́wọ́ yín wípé ọkọ yín kí ni nǹkan tẹ́ ẹ rò pé tí wọ́n bá ń rí inú wọn máa ń dùn ayọ̀ wọn máa ń kún. ṣé irú nǹkan náà lè jẹ́ èèyàn àbí. ó lè jẹ́ èèyàn kò sóhun tí kò lè jẹ́. olóòtú èmi Olúwaṣìkẹ́mi ni nǹkan tí ọkọ mi fẹ́ràn láti máa rí jùlọ tí ó máa ń múnú ọkọ mi dùn nígbàkúgbà. <laughs> ẹ ẹ dúró ìyẹn ni wípé tí ọkọ yín bá ti ń rí yín níwájú lẹ́yìn ní gbogbo ìgbà tọkọ yín bá ti rí yín nínú wọn máa ń dùn ní ayọ̀ yín máa ń kún. bẹ́ẹ̀ ni olóòtú. <laughs> ẹ̀yin ara lé ṣé ń gbọ́ ṣé ń dè é lágbára lọ́wọ́ ọlọ́run ayọ̀ yín àti ayọ̀ ọkọ yín kò ní padà dìbànújẹ́. àmì ọlọ́run àmì ẹ ṣé. ìbéèrè kejì tí mo béèrè lọ́wọ́ wọn ni wípé níbo ni ọkọ yín ò lè ṣaláì má lọ lábẹ́ bó ti wù kó rí bóyá ó fẹ́ rẹ̀ wọ́n díẹ̀ tàbí bóyá ọwọ́ wọn dí tàbí wọ́n lọ ìrìn àjò bóyá wọ́n ròkun ni o àbí wọ́n rọ̀ṣà níbo ni wọn ò lè ṣaláì má lọ mo fẹ́ kẹ́ sọ fún àwọn aráalé. ibi tí ọkọ mi ò lè má dé. bẹ́ẹ̀ ah ilé olúwa ni ilé ìjọsìn church. ẹ bá mi tún sọ lẹ́ẹ̀kan sí ẹjọ́. ilé olúwa ilé ìjọsìn church. <laughs> ìyẹn ni pé ilé ìjọsìn ọkọ yín ò lè ṣe kí wọ́n má lọ síbẹ̀ lábẹ́ bó ti kórìí. kò sí bó ṣe lè rẹ̀ wọ́n tó wọ́n máa make sure pé wọ́n lọ tí wọn ò bá lọ láàárín ọ̀sẹ̀ wọn ò ní pa Sunday Ìjẹ̀ṣà. <laughs> ẹ̀yin ará aléṣẹ́ ń dé ó yé mi ó yé yín o ẹ má ti jẹun sọ̀rọ̀ jọ ẹ má ti jẹun làágùn jìnnà ẹ ṣé mọ̀ pé gbogbo wa bá ṣe wà yìí ó ní àwọn ohun tá a fẹ́ràn jùlọ bóyá aṣọ ni o bóyá irun ni o a ṣáà ní nǹkan tí a fẹ́ràn jùlọ pé à nǹkan tí mo fẹ́ràn jùlọ kí n máa ṣe lélẹ̀ mo wá béèrè lọ́wọ́ ọkọ yín pé irú àwọ̀ wo lẹ fẹ́ràn jùlọ. àwọ̀ àwọ̀ that colour àbí. bẹ́ẹ̀ni colour colour peach mi mọ yorùbá ẹ̀ peach is my best colour. it's peach. Hmm, hmm. ó dàbí pé <laughs> ó dàbí pé ẹ̀yin lẹ máa kó gbogbo máàkì èyí tá a ti ń kó wá sórí ètò látijọ́ ẹ̀yin lẹ fẹ́ kó gbogbo ẹ̀ ẹ̀yin ara ilé ṣe rí i pé látìgbà tá a ti ń ṣe ètò yìí bọ̀ ṣe rí i pé àwọn ìdílé eléyìí wọ́n yàtọ̀ àwọn ìdílé eléyìí wọ́n ṣe kí ni ẹ wò ó ẹ ṣáà máa bá wa wò ó lọ ẹ máa fi ara balẹ̀ bá wa wo ètò lọ o ìyá wa ìbéèrè tó wá kẹ́yìn kẹ má máa wò pé ìbéèrè mi ti pọ̀ jù kí n má gbà yín lákòókò òun ni pé mo jẹ́ ó jẹ́ ṣé tí mo bá sọ àwọn aráalé ò ní máa fi mí rẹ́rìn ṣá. Ah, ah, ẹ sọ ẹ sọ. Um, oúnjẹ tí mo fẹ́ràn jù lọ láti máa jẹ ní ìgbàkúgbà òun ni ẹ̀bà. ẹ ní pé kí ni. ẹ̀bà ẹ ẹ ibi tí mo ti máa wá mú yín leléyìí ẹ lè gba gbogbo máàkì tí mo kó wá sórí ètò lẹ́ni o eh. ibi tí mo ti máa mú yín rè kí lẹ fi máa ń jẹ ẹ̀bà yẹn. ṣẹ́rí kò sí nǹkan tí mi ò lè fi jẹ bà níbi tó lè dé mo lè fi omi lásán mo lè fi jẹ̀bà ah, ah. mo máa fi ẹ̀fọ́ jẹ̀bà máa fi ilá jẹ̀bà ẹ̀gúsí ewédú. ó ti tó ó ti tó ó ti tó <laughs> ẹ yára lé ṣé mo mọ̀ pé bí tẹ́ ẹ ti máa pàtẹ́wọ́ bí ọ̀wàrà òjò mi ká bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ yẹn láti inú ilé agodo ń bí tó pé kí ló dé ah, ìdílé tí ìdílé ayọ̀ ni ìdílé yóò sì ní padà ìdílé ìbànújẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run. I swear èmi gan mo fọ́ fún àwọn people yìí I swear kò sí ibi tí mi ti lè fògùn àwọn méjèèjì gbárí eh. wọ́n nífẹ̀ẹ́ àwọn dínúdínú hmm. kẹ̀dẹ̀ máa wà máa wọ̀ ọ́ nǹkan tí mo gbọ́ ni pé wedding wọn ò tí ì pé two years àti wípé hmm, wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe anniversary two years anniversary hàn. wow ah, àmọ́ ti ẹ bẹ́ẹ̀ wọn náà ni kò máa mọ gbogbo ẹ̀ ah, tó bá dà ti dìjọ́ yẹn kó gbé gèlè ẹ báyìí kó gbàbẹ̀ lọ torí mo mọ̀ ẹ́ hmm, tẹ́lẹ̀ ńkọ́ aródefẹ̀ lójú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ńkọ́ wọ́n máa pèrò gan máa débẹ̀ ah wọ́n <laughs> fẹ́ bó nírè yọ kíre tèmi náà lè dé. bẹ́ẹ̀ ni kíre tèmi náà lè mm, tèmi náà lọ́wọ́ o. Mm. wow it's very lovely. Mm. <laughs> ìyàwó rí jì <laughs> gẹ́gẹ́ ìyàwó rí jì. tẹ wá lẹ́jẹ̀ nǹkan kan yìí ṣá. Hmm nǹkan kẹ. ṣé kì í ṣe gbẹ́ ìdọ́gbọ́n kan jù. kan jù lọ bọ ìwọ náà ni mo wá bá mi níbi tí mò ń lọ. <laughs> ṣé bẹ́ẹ̀ ni o wá ń sọ pé kí n má pa àwọn ọ̀rẹ́ mi kankan wá sí bíi báyìí. mami ẹ wo ẹ má pe ọ̀rẹ́ yín kankan ṣé bá ní vásírì lásán la fẹ́ ṣe kò ní ìdíkẹ́ pariwo rárá àdúrà tẹ máa máa gbà ni pé kọ́lọ́run dá wa lóhùn nínú ìgbéyàwó yìí kémi àti mhm. ọkọ mi ká bí ọmọ alálùbáríkà ṣẹ́rí tá a bá ti bímọ tí mo lóyún tí mo bímọ gbogbo èrò tẹ bá wùn yín ni kẹ́pẹ́ ẹ lè wá ṣe láláriwo kò kàn mí <laughs> but for now má jẹ́ ká pé yan kò kàn. kò sí wàhálà ọkọ mi ṣoré lè tó sọ yìí ọlọ́run ti bá mi fàlùbáríkà sí lágbára ọlọ́run ó ti ṣeé ṣe nínú ilé o wàá wá finú ṣoyún wàá fẹ̀yìn gbọmọpọ̀ èmi kínní màá wá kérò màá kẹ́bí màá kọ̀rẹ́ màá kọ́ra a máa wá ṣàjọyọ̀ mọ́ mi. àmì ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni ṣẹ́rí tẹ́ bá lọ invite àwọn ọ̀rẹ́ yìí wọn ò ní jẹ́ kẹ́ mọ̀ gan-an wọn ní kí ló ń ṣe kí ló ń dùn nù wọn. òpùrọ̀ òtọ́ ni. so ṣe rí nìyẹn báwo wà ní báwo lọ̀rọ̀ rámọ́tà àtọkọ ẹ̀ṣọ́ ti sẹ́tù lẹ̀ ramọta wo ó ti ṣe mi o mo ti sọ sọ sọ kò sí nǹkan tí mo fẹ́ ṣe mi ìṣá ní bá wọn gbé mi dẹ̀ ní pọ́ọ̀tì wọn. mi ò ṣáà fọ ara mọ́ domestic violence tó bá oh. ti do níní náà kéèyàn tètè lọ sọ fún ìjọba ni o. àbí a ti sọ sọ sọ sọ sọ ó ti sú wa kí la wá fẹ́ ṣe báyìí ó dẹ̀ ràn rí ó ní tipátipá ni kí ni mo wá fẹ́ ṣe. it is well. amen o. well bọ́lá mo gbé mo gbé mo gbé mo gbé kí ló ń dánwò yìí abájọ musa wò pé kí ló ń ṣe nulẹ̀ tí mo fi wọ bíbà yìí ẹ ẹ jẹ́ n béèrè question kan lọ́wọ́ ẹ̀ ṣé ó tán pẹ̀lú àwọn ọ̀gá ni àbí ẹ ẹ family mi kan rí. pé kò ń béèrè bá mi mi ò ṣe ní béèrè because oúnjẹ tó gbé sáyà tí wọn nìkan fèsì yìí ah èmi tó jẹ́ pé mo ti wà pẹ̀lú àwọn ọ̀gá kó tó di pé kó tó di pé ọ̀gá ní family wo bí èmi ò kàn sọ ni o mi ò kàn láì kí n máa gbéraga ni nígbà tí wọ́n ń kọ́ ilé bíbà yìí mo ti ru búlọ́ọ̀kù bẹ̀rù mo wà lára àwọn tó ru búlọ́ọ̀kù bíbà mi ò wá mọ̀ pé èmi ni màá tún padà wá sí security mi ò jẹ́ oúnjẹ báyìí. kò yé ẹni ṣé o mọ̀ pé bí kò bá ti ṣe èdè nínú ìṣà mm. àríkáyọ̀ ni èkúté máa ń jẹ mm. Mm. èmi náà lè gbájú oúnjẹ tí màdà ń bá wà nílé ó ti yé mi àìsí lélẹ́gùn náà dẹ̀ onílé ìdílé èkúté. ẹ wo ẹ Mrs. èkúté ó ti wá mi báyìí ìgbà tèmi náà tètè rí oúnjẹ ni mo ní kí n wá wá rọra bọ́ sínú kinní wo bu oúnjẹ tèmi fún mi. Ah, tí ẹ ní sùúrù ó kàn jẹ gbogbo ẹwọgbọ ẹwọ àti ẹ̀fọ́ mi tì í rárá ó lè jẹ odidi màálù tán ní tútù o. Ah, wo ẹhẹ ẹhẹ wá wá wá wá mélòó ló ti jẹ́nu ẹran yẹn kó tó di pé mo wọlé tẹ́lẹ̀ ẹyọ kan náà ló ń jẹ eré ìgbọ́dọ̀ jẹ ẹ̀rin pẹ̀lẹ́ ẹyọ tó ń jẹ yẹn tó bá máa mú tọ̀dọ̀ tèmi wá ó lè fi yóò pé mẹ́sàn-án torí mẹ́sàn-án mi egun ọkùnrin màmá ẹ̀ bù sí ẹ wá. ẹran mẹ́sàn-án ni kò fi sí o. abájọ máa wẹ̀ kẹ́ ẹ̀ ó dàbí àpò sẹ̀mú mo sáà wo pé kí ló ń ṣe nù bẹ̀ yẹn. Nisu, kí ló dé? Èmi ò pé kò sí nǹkan tá ní láti ti máa dúró dé ká ṣe kí ní kíákíá kí gbogbo nǹkan dẹ̀ kó sẹ̀ ó ti yẹ lẹ́nìí eléyìí gangan ooo oh, gangan gangan màá lù ẹ débi wípé kò tẹ pé ẹ màá pọ ẹ lẹ́nu débi wípé wà á ní pé ọjọ́ tó ti dá èmi tí ìṣerú àwọn sáyẹn fún ẹ màá máa hàǹgẹ káàkiri bíi bíi sílífà báyìí ni eléyìí today na today ọlọ́run má gbà. bọ̀dẹ́yìn ṣé ò ní wẹ̀ ni. wẹ̀ mo ti wẹ̀ kí n tó kúrò lé mo ti ṣáwà mo ti ṣáwà wẹ̀ mi ti ẹ̀ sórí wẹ̀ yẹn mo ti wẹ̀ tí màá wá ṣe tán mo lè bọ̀ bí wọ́n ṣe wà presently báyìí oh my god ó ń gbá ó ń gbá lára mi jẹ́ káàkiri ah oh that's my name Oh. kí ni. oníṣẹ́ ńlá kan tó bá ń gbọ́ agbára kankan agbára kankan lójú ogun ó gángan rèé jagunlabi bitters ni tó bá ń gbọ́ jagunlabi a máa mọ́kùnrin takébé mo ti lò kí n tó kùnrin màá tún gbé e lu ránṣì màá wá tó bá kí wá ṣe pọ́kùnrin nìkan ló ń ṣe fún un ó ṣiṣẹ́ fóbìnrin ojú ò lè dúró dáadáa ọbẹ̀ ò lè bẹ̀rẹ̀ gbádùn ò lè dúró bí wà lóòkan abó ò lè bẹ̀rẹ̀ bí two ag oh my god gbé jagunlabi ó ló sọ di akọni mo ti di jagunlabi mo ṣe wà tí n bá ẹni ó gàngàn wà á fẹ́ kú lálẹ́ yìí wà fẹ́ kú lọ́sàn yìí Jagunlabi wo ẹ babe oya oya mo ti lò tẹ́lẹ̀ màá tún wá tún lò ó ti ń gbá lára mi jọ jẹ́ ká four hours nílì four hours four hours. tí wọn bá ṣáwà èmi máa ṣáwà. tó ní ìdíkò ṣáwà ní Jagunlabi ti ṣáwà tètè tètè jẹ́ tètè gbé Jagunlabi sára kó ọ́ wọ́n kọ́ èmi ti ṣáwà nígbà kúrò lẹ́gbẹ̀ẹ́ yín. Hmm? ẹ pẹ̀lẹ́ ẹ kúrò. Okele. Ma. Ẹ Ẹ lọ, ẹ lọ, ẹ but mo ti lọ fúnra yín lẹ ní kí n dúró. Mo dúró, tún ẹ ní mo lè máa lọ. Mo ní máa lọ ah, Tó lọ flashback náà, ìgbà tẹ́ ẹ dé ó yẹ kẹ́ mi. Nǹkan tí mo gbé dání yìí náà ó wo. Ọlá pé mi ò fẹ́ gbélé pé ẹ má bínú ó da ẹ dúró ń gbà yẹn nígbà tí mo ní kẹ máa lọ tẹtún bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ dúró ń gbà yẹn. ó dàbí ìgbà tẹ́tí ṣe rìmíìsì ẹ mọ́ sáré ẹ mọ́ sáré ìgbà tó tún ẹ tún ní ẹ sáré ẹ sáré mo ti gbọ́ kò sí wàhálà mọ́. Obi <laughs> bẹ́ẹ̀ lè tún ti sùn lọ sínú ilé. Oh. Oh, Rusty, sorry. tí mo ṣe ó kùn díẹ̀ káàtó oh, please please no. Bimbo, o ti bẹ̀ mí and you expect everything to just go back to normal. sọ fún mi kí ló fẹ́ tí mi ṣe fún ẹ mo fi fẹ́ bá ẹ lò mo fi gbogbo nǹkan tí mo jẹ́ àti nǹkan tí mo ní mo fi bá ẹ lò torí tí alágbára mi dàbí ọ̀lẹ ṣé wọn nífẹ̀ẹ́ yàn ni mo nífẹ̀ẹ́ ni àbí kí ló fẹ́ gangan bóyá kò sọ fún mi state it bóyá tó bá sọ nǹkan tó fẹ́ i mean <laughs> bóyá màá lè understand it better because i don't get it you are behaving like any other girl out there. Calm down, relax. You know I love you. You love me? Yes. Do you even know what that means? Toba love me ò ní máa ah God. Okay. Ò ní máa fi rẹ̀ ṣe give away your car káàkiri now. Calm down. Okay. Please. Yatiba she ṣe lélẹ̀ tó dáríjì mi. Hmm? Tí bá ṣe call. nǹkan. Ó ti ń fọwọ́ ra mi lára. Nǹkan tó fi máa ń Come on now. You know I love you it i'm sorry. but this is not fair. ó mọ mi nílé resist ẹ bẹ́ẹ̀ i'm sorry. <laughs> sorry. I love you, but please, I can't have you doing this to me, please. Má jẹ́ kí n máa ṣìwàwù o. Ó mọ̀ Calm down. Excuse me. Uh, uh, ẹ ká sọ. mi ò rò pé mo rí ojú yín rí òdẹ mi ò rò pé a tètè pàdé bí kankan rí ṣá. bẹ́ẹ̀ ni ẹ rí wa rí èèyàn ló rán wa sí yín. Ah, èèyàn rán yín sí mi ta lẹni tó lè rán yín sí mi. bí màá jẹ́ gan lóye sọ ẹ̀ òkìkí ló rán wa sí ẹ̀. òkìkí òkìkí ọ̀ ọ̀ ọ̀ òkìkí afọláyan àbí. wàá yí bá jọ. kàn mí ṣé o rí irú embarrassment tí ìyàwó ẹ̀ fún mi lé níyì jọ má jẹ́ kírú ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́ tí ò bá kí n ṣe ọlá tiẹ̀ tí mò ń wò mọ́ lára ni mo mọ nǹkan tó yẹ kí n ṣe fún like òkú ẹ̀ ló yẹ kó gbé kúrò ńbẹ̀ yẹn. Ah, ọlọ́run jẹ́ kó lóko èèyàn lọ́rùn náà o mo mọ̀ kó dún ẹ̀ kó má sọ̀rọ̀ tó bẹ́ẹ̀. bímbọ má bá a sọ̀rọ̀. Mm-hmm màá ní kó fọwọ́ ẹ̀ síbi tó yẹ kọ́wọ́ ẹ̀ gbé ìwọ náà mọ̀ pé ẹni tá a bá nà lára máa ń ta obìnrin ni ó máa ṣiṣẹ́ obìnrin but I'll talk to her okay. better. èmi ló ń bá yẹ pé better ó pè mí pé pàjáwìrì òun ṣe òun ṣe jáde nílé adúrú mi. sorry but ah, ara mi ò gbà mọ́. it's okay it's okay. anyway báwo ni Dubai trip wa mi ò lọ́mọ <laughs> mi ò lọ́mọ. no you can't do that. ẹ ṣe fẹ́ kí n lọ yes. okay let me handle my own first i'll get back to you i'll tell you the time tamalo because i really want to spoil you take you there and kiss kiss i'll see you. all right. jọ mo fẹ́ fi àsìkò yìí tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ mo accept pé mo ṣẹ̀ ẹ́ mo dẹ̀ ṣẹ̀ lẹ́dàá ẹ̀ I take the blame as usual I am sorry. Sit down. No, check, up. check in what No, no, no, get up, sit down. No, sit I'm fine. No, no, no, just get up. Darling, get up, sit down. Sure. Baby, More than life itself. Mo love her. Eh? bọ́ mi mọ reason tí wàá ṣe máa gbómi lẹ́nu ẹ kò ohun èmi náà kí n kàn máa nà ẹ̀ nà ọ́ ọ máa máa dàbí mo hurt ara mi when I raise my hand at you I I I I, don't like doing that but wàá láti gbọ́ nǹkan tí máa ń sọ fún ẹ ìwọ náà máa bínú máa bínú I'm sorry. mo mọ̀ ọ́ tẹ̀ nǹkan mi realize pé ọ̀rọ̀ Bímbọ́ ló máa ń dájálẹ̀ láàrin mi àti ẹ̀ òdẹjọ́ òdẹ fi Bímbọ́ sílẹ̀ òdẹjọ́ ìwọ náà mọ ojú táwọn èèyàn máa fi ń wo márèèjì mi àti ẹ nígboro òdẹ jẹ́ ká leave ojú táwọn èèyàn fi ń wò wá what they perceive us to be can we just leave it. okay. It's okay. It's okay. I'll do something about it. I'll, ah, I'll, ah, oh, ah, oh. I'll do something. Thank you. I love you so much. You know I love you more. I love you much more. Please. Come, come here. Come here. It's okay. Bimala. Okay. mo appreciate ẹ gan fún gbogbo fífífẹ́ hàn tó fífẹ́ hàn sí mi láti gbà ìwà ṣùgbọ́n wọ́n ní ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún mo fẹ́ ká fi òpin sí fífẹ́ tèmi àti ẹ̀ ń fẹ́ra wa yìí I, I, I want us to stop dating. Come, me understand. Kò kò bọ̀ kò pa wọ́n pé lóòótọ́ lóòótọ́ mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ìyàwó mi gidi gan ẹn fífẹ́ra tèmi àti ẹ̀ fẹ́ra ó ń gba omi jẹ́ lójú ìyàwó mi ó ń bà lọ́kàn jẹ́ gidi gan mi fẹ́ kí ọlọ́run fi ajé mi àti ẹ̀ látara gbígba omi jẹ́ tá à ń gbọ́ omi jẹ́ lójú ìyàwó mi so I want us to stop please. omi jẹ́ ojú tèmi ń kọ́ ṣé òfin pé gbogbo nǹkan tó sọ kalẹ̀ yóò máa gbomijé lójú èmi náà. Bímbọ́lá mo understand bó ṣe ń fi ọ but ìwọ fi ọ̀rọ̀ yẹn kó fi ṣírò ara ẹ wò kò imagine put yourself in her shoe tó bá jẹ́ pé ìwọ gangan ni ìyàwó tó wà ń lé mi tìrò eléyìí dá ìṣẹ̀lẹ̀ kí ni wàá ṣe darling. I am sorry, but merely continue. I have to go. Tó bá ní nǹkankan tó ń anything tó fẹ́ kí n ṣe fún ẹ kó béèrè lọ́wọ́ mi bọ́ mi fẹ́ ká ṣe relationship mọ́. Call me. I'm so sorry. Call me. ìgbà tó ń dẹnu dúdú. Òkèlè Òkèlè Tẹ́jọ́ ó ní ìmúkúmu ẹ̀rí ìdè ṣé o máa gbọ́ nǹkan tó ní kí n sọ fún àbó òní gbọ́ mo ní ìmúkúmu wo ọ̀gá ní kí n sọ fún ẹ pé kò pa gbogbo náà nínú compound ṣùgbọ́n àbó gbọ́ ọ ní kí n sọ fún ẹ pé kò pa gbogbo náà nínú compound. ní kó má bínú kó ń ṣe nǹkan ńlá just leave your room ten ní. ok mo gbà pé ó yẹ kí n still sọ fún ẹ má bínú ṣùgbọ́n àárín nǹkan rere bára wa ṣe ẹ ọkọ mi náà wà ń bí àgbọ <laughs> alright kí ó bá mi kí ó ń kó ó dàárọ̀ kó take care àsọ̀rọ̀ later bye. Darling. yes love. ṣé ọ̀gbẹ́ tó bá ṣe pé mi náà ni oyin màá bínú. Mm-hmm. bẹ́yìn méjèèjì ṣe close to ẹ̀kọ́ wa ní òun ṣe nǹkan àwọn òṣìṣẹ́ wa nìkan ló pe ó pe irú oyin yẹn kálẹ̀ mi ni màá bínú. òótọ́ ni bó tí bá fi lè pe oyin àwọn yòókù náà máa bínú pé ìyẹn mi pé mo paroko pé oyin ló close mọ́ mi jù yín nú ìfẹ́ wà láwọn máa ń bẹ náà ni dẹ̀ tí ó ti gbọ́. babe <laughs> yeah my love. we should go to bed. I will need it kí kọ́kọ́ tiẹ̀ lọ bọ́ gbogbo èyí tí mo kó sí yìí. ah no uh, kò ń ṣe kí wọ lọ ṣe ṣé wọn pé mo kàn change mi ti wẹ. really. èmi àti àjọ lọ bọ́ sábẹ́ ṣáwa. ah sounds good. sounds good. yeah. oh sure yeah. sounds good o. <laughs> yes are baby. You, hey are you <laughs> sure. get away. okay ah okay now. i am very ah o ti rẹ mi. <laughs> i'm tired. nìyẹn ń sìn yìí o gbogbo wọn ti wọlé lọ sùn wọn lọmọ lówó torí ìgbẹ́ kòròkò ọmọ òtòṣì tinú ìgbẹ́ bẹ̀rẹ̀ ìrìn orí mi jọ tí n bá tún ayé wá ilé olówó ni kò dá mi sí. Si. I'll soon. I'm feeling sleepy already. Oh. Uh, time not in love, but then, èmi wá ti lè wọlé sí mi. we should now business calls kan láti make. So, but mo promise, mo ní pẹ́ Are you kidding me? Wo jẹ́ ká lọ sùn jọ. No, for real, I can't go inside yet now. Mo ní láti ah, ah, ṣe kí n máa tẹ́ sí business ni. Mo promise ẹ̀ mi ò ní Sure. Mm -hmm. I promise. Good night. Uh-huh. Sweet dreams. Mumbo. Morning bọ̀. Mo ní pẹ́. Ọ̀làríwájú. Tó fe kala ko kala kálá náà. Tó bá fẹ́ Of course kakon. Kí ló wá dé tí mò ń bẹ̀rù gangan? Àbúwádìí gbà tí gbogbo nǹkan bá dàrú tán pátápátá. before I know what to do. I think I have to act fast, really fast. Yes. Uh, hello? kọ́yá ẹlẹ́dá mi kan tí ó dá o orí mi kọ́yá orí mi kọ́ orí mi kọ́yá ẹlẹ́dá mi tí ó dá o orí mi kọ́yá. ẹjọ́ ẹ bá mi pè ọ̀nkú láàrin mo fẹ́ rẹ̀ wọ́n. láàrin mi ò rí láàrin mo ṣe jíǹsì náà ni in fact ẹ̀yin gan tẹ́ wá kanlẹ̀kùn gan ló jẹ́ kí n jáde mo dẹ̀ ti ń pè látàárọ̀ náà bẹ́ẹ̀ ò lọ èmi gan mi náà ti wá disturb yẹn mo ti wá kàn mí káàkiri mo ti wà lókè mo tún ti wo gbogbo inú lémi ò rí mo wá wò pé bóyá ọ̀dọ̀ yín ló wà tí mo mọ̀ pé kò likely kó wà lọ́dọ̀ yín you know but i'm just confused because kò mí ò kí n jáde báyìí kò kí n kàn déédéé jáde láì sọ fún mi ah. àti pé láti ìdájí ni mo ti ń wá. Ah, ok ṣé ti try nọ́mbà wọn. nọ́mbà nọ́mbà oh my god actually ọkàn mi ò lọ síbẹ̀ but mm. bẹ́ẹ̀ sọ́ọ̀sì máa try number. ẹ eh, try number wọn ẹ eh, try kẹpẹ wọn. but ẹyin ẹ rí uncle Lanre get àbí. àti dájú ló ti nọ́mbà gan lọ. nọ́mbà yẹn náà eh, lọ ẹ ti pè é. ẹ jẹ́ kí èmi try láti pè kàn mí náà. ẹ ẹ try kẹpẹ nọ́mbà wọn. ok ṣe ti gbọ́ ẹ ṣe gan. ọ̀rọ̀ ṣe wa ok. mo wa ok. bọ̀rọ̀bá rojú bọ̀rọ̀bá rojú bọ̀rọ̀bá rojú bọ̀rọ̀bá rojú bọ̀rọ̀bá rojú bọ̀rọ̀bá rojú ìgbà tèmi ti wò rárá tí mi ò rí kàn mí ní gbogbo nulẹ̀ ni mo fi wọ yàrá tí ọ̀nkúlárin àti ìyàwó wọn wà nígbà tí mo dẹ̀ débẹ̀ wọn lọ́nkúlárin náà ti jáde ìyàwó wọn ní ìfà sọ fáwọn ah, ah, lọ́kàn tèmi fi balẹ̀ pé bóyá àwọn méjèèjì lọ́jọ́ lọ́jọ́ jáde ah, lèmi bá fi lọ sí ṣọ́ọ̀bù àmọ́ ńgbà tí mo ò gbọ́n kankan ni mo fi pè yín pé mi ò máa gbọ́n kankan. gbàrà tó pè mí yẹn lèmi náà bẹ̀rẹ̀ sí pé láǹrẹ̀ ṣé wọn pé fóònù Lanre ring Lanre ò gbé call kò gbé fóònù ẹ kó dá mi lóhùn. ẹ wo tí kàn mí ò tiẹ̀ lọ rárá switched off ló ń sọ. ẹ tẹ́ni tó wá ríǹgì tí òun ò tún wá gbé ń what do you think about that. dadi yes. kí lè rò pa lè ṣe báyìí. Hmm. dadi a máa ń pọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó máa ń láàárọ̀ náà ṣé bá ṣe máa máa wò ní tá à ní rí kàn mí láti dàjí. it so strange because even tí bọ́lá mi bá máa jáde nílé gan-an tó bá máa lọ sẹ́ni yẹn kíkọ́ yẹ kó má lè sọ fún ìyàwó wọn. so strange pẹ̀lú ìwọ náà lẹ́nu ọ̀rọ̀ ṣàwọn ń búkò ẹ̀jọ̀ kí ló dé tí ìwọ tó jáde nílé jọ yẹn tó sọ fún ìyàwó yẹn àjọjáde o èmi dẹ̀ ti ṣàlàyé bíbi tí mo lọ ṣe jẹ́. ẹ ó ṣàlàyé ibẹ̀ tó o sì sọ reason tí ìwọ o ṣe sọ fún ìyàwó ẹ̀ náà. ó <laughs> ga O dadi hmm? dadi kí la fẹ́ ṣe báyìí. my dear ìwọ máa wọrẹ èmi ti fi tó àwọn ọlọ́pàá létí and dp ohun ọ̀rẹ́ kan mi ó dẹ̀ ti mú dá mi lójú pé òun á ṣe everything possible láti make sure pé àwọn parí fún wa. o better, ra o bẹ́tà. èwo ni ó bẹ́tà tẹ́yìn tún sọ ṣebí dáàdì nìyẹn wọ́n ti mú solution kan wá ẹ̀yin ò sàn kankan ẹ̀ kàn ń járọ̀ ẹ̀ kàn ń já sínú ọ̀rọ̀ ni ẹ̀ kàn ń já sínú ọ̀rọ̀ ó bẹ́tà ó bẹ́tà kò sí nǹkan tẹ́yìn náà ti mú wá solution. Ah. a máa rí wọn hmm. a máa rí wọn. Hmm. Hmm. ni mi. are you leaving here? i'm a living god sir. ṣé bíbá ẹni ò ń gbé ni àbí o máa ń lọlé lálálẹ́. ah ẹ bíbá ẹni mò ń gbé sẹ́ẹ̀rì mo ti wà ibi tí mò ń gbé bíbá ẹdẹ mo fẹ́ lè ní àjọ ní ibi ni tí àwọn ọ̀gá tí ńjọ tí ikú bá láwọn jẹ tán bá fẹ́ pín ogún wọn wọ́n gbọ́dọ̀ fún mi ní àwọn kankan kó tó di pé wọ́n fẹ́ àwọn àwọn ìyàwó wọn èmi àti wọ́n ti jọ wà tipẹ́ kẹ́ bá fi mọ̀ pé fáfáǹsì sì lèmi pẹ̀lú so Why didn't you know when anybody went out of that gate Daddy? day? Irọ́ ẹni tẹ́yìn sọ yẹn wà. Èmi ò mọ kò wá bí báyìí. I mean, why would you mọ̀gbà tí ẹnikẹ́ni jáde kúrò nínú ọgbà yìí ní you're yẹn? Ah! Ẹ wo bá ṣe ń bí nìyẹn bàbá, inú mi ló dùn jù, mo mọ tí yóò nì ṣé mọ̀ pé tí inú ayọ̀ tí inú èèyàn bá dùn dù tí inú èèyàn bá dùn dù báyìí èèyàn máa ṣe fàájì bóyá orí pàdé mo sùn ni o bóyá mo kásẹ̀ sùn ni àbí mo wọ́sọ̀ sùn kò tiẹ̀ yé mi sá. bet ìyàwó ọ̀gá ẹ̀ jẹ́ kó yé wa wípé wáìnì ni wọ́n fún àwọn ènìyàn ní ọjọ́ yẹn how come tí wọ́n wá mu ọtí yó. ẹ wo àwọn àwọn mọ̀dámù mọ̀ ni o sẹ́rí èmi mo sì wà onífàájì tí àwa máa ń dọ́gbọ́n sí láàrin ara wa tẹ́lá béèrè lọ́wọ́ àlàbí sẹ́rí àlàbí ó lò sí ni o òun ni ò jẹ́ kó ó kàn máa ń parọ́ fáwọn mọ̀dámù pé kí ni wáìnì ni o òun ló gbé wá fún mi sẹ́wọ́n àlàbí fún rẹ̀ gangan olórí burúkú ni o se alábí ò mọ̀ pé mi ń sọ bó ṣe kọ́kọ́ bú àkọ́kọ́ ó mà kọ́kọ́ ó lulẹ̀ mo wá ń sọ alábí tún mú kejì ó tún lulẹ̀ bó ṣe mẹ́lẹ̀ kẹta báyìí ó tún lulẹ̀ mo wá rí wèrè tó ń sunkún mi tó jókòó sí ah, alábí kí bó ṣe fẹ́ mẹ́lẹ̀ kẹrin mo ní ah, alábí owó nìkan kọ́ ló dààmú kínní èmi ló kàn bá mi gbé ṣé mi fi gbà lọ́wọ́ ẹ̀ bó ṣe sùn lọ nìyẹn ẹ rí nǹkan tí mo rí lórí tv mi. kí ló ń mísì kan mi ah, kò possible ó ṣe máa mísì. wíwá ni kò possible kò possible ti yín mo kàn pè yín pé kẹ́ wá wo nǹkan tó wà lórí tv mi kò ṣàṣìn kankan láàrin yín mú ẹ jẹ́ fira yín lára balẹ̀ ẹni ẹlẹ́ni bóyá tó ti bóbìnrin mi lọ nìyẹn. nọ́mbẹ̀ switch off ló máa ń sọ. ẹ wo wọ́n ti fi yín ṣe use and dump nìyẹn no time wọ́n ti fi move on. kí ló mean tá a bá ń jà ṣébi ká kú ni. èmi náà nìkan kú mísìn lọkọ kò ń ṣòbítúárì wọn ò tí sọ fún wa pọ́n kú. jẹ́ pọ̀ ọ̀rẹ́ mi náà. hello. kẹjá wù kàn mí. wọ́n máa rí tv sí wọ́n sọ pé kàn mí is missing. ẹ bí mo ṣe rí mi yẹn. Ah, ok ok. ẹ jẹ́ calm down. Ah. young man níbo ló ti rí ọtí. ọlọ́pàá mi ìfúnà tí àmọ́ tí òun rí ìṣẹ̀lẹ̀ rí fọ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ̀ mo nẹ àgbò kan nílé torí bẹ́ẹ̀ ṣe ń wò mí mo máa ń ṣiṣẹ́ àgbò nẹ́kọ̀ọ̀kan yàtọ̀ sí iṣẹ́ dry cleaning ìrìn ìṣẹ̀lẹ̀ rí fọ bá a ṣe jẹun tán níjọ́ yẹn mo lọ́ọ̀lẹ̀ mo lágbàgbọ́ wa bí mo ṣe bí mo ṣe rúfọ ká fi ṣe àjọyọ̀ ọ̀gá ìjù wà lọ agbórí ìgbé wa mí gbọ́ ti hùn. Are you living here? ní gbègbè ìmúnilé tèmi. ṣebí ọkàn máa wá ń kó aṣọ òde máa ló ń fọ ni kí ló tó fi sí ìbàlá lọ́jọ́ yẹn. ayọ̀ ni hmm? ayọ̀. Hmm? Eh, wedding anniversary ọ̀gá rẹ̀ fa rẹ̀ ṣokùnfà oorun rẹ̀ mọ̀ would you please shut your mouth? ṣèbí nítorí pé kó o lè kidnap Mr. Kànmí ló ṣe dọ́gbọ́n sùn sí ibà lọ́jọ́ yẹn. Ah. and ah. oh wait gate man yẹn sọ wípé lọ́jọ́ yẹn ó mu ọtí kan so nígbà tó mu kínní ó lulẹ̀ ó kejì ó ìgbà tó mu ìkẹta ó tún lulẹ̀ ó wá ń ké so ó wá ń drag ẹ̀wọ̀n ẹ lọ́wọ́ pé òun ló kàn òun ló kàn ṣé òun ló kàn láti kidnap ọ̀gá yín ni àbí kí ni nǹkan tẹ́ ẹ sọ. ọ̀gá gbà mí orí òkè lè ti dàrú. what kind of concussion? ni ẹ̀yin bíbú mix papọ̀ tí ẹ fi ń lulẹ̀. ọ̀gá á jẹ́ kọ̀ọ̀kan sùn á jẹ́ kọ̀ọ̀kan sùn mi mutí mi mutí ẹ mọ̀ mo sọ lẹ́ẹ̀kan fọ ṣì ń gbàgbọ́ wa fọ agbo yẹn nàgbára yé mi mi èmi sọ ti agbo agbo wa. ṣé ìwọ ti gbé agbo wá sínú ilé yìí rí tẹ́lẹ̀ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ àbọ̀ wa bá lọ rẹ̀ ọ́fíìsà. jọba now um, kí ni next line of action nípa ọ̀rọ̀ Mr. Kome. Um, I've made some arrangements. Okay. So our next stop would be the mortuary. Mortuary? Yes, ma'am. Wow. Just to go there, cross-check the bodies, just in case. Ọ̀gá o, so ọ̀rọ̀ Mr. Kome ti di pé à ń wá lọ sí mortuary. Well, what has to be done has to be done. So, let's go. After right. you. Yes, kó jẹ́wọ́ ní mo fẹ́ kó jẹ́wọ́ o ó sọ nkùnrin ó sọ nkùnrin ọlọ́pàá mú wa ibi wọn mú wa ó sọ nkùnrin ó sọ fún ọmọ nípa kí lọ́gá ibà ṣe ẹrú má gbọ́gá pamọ́ kí ṣe kí ṣẹlẹ̀. èmi gbọ́gà pamọ́ kí lọ́gà ṣe fún mi tí máa fi gbé wọn pamọ́. gbọ́dọ̀ mọ̀ pé ṣẹ̀rán ṣẹ̀rán a máa lè níyẹn máa jẹ́wọ́ ohun àwọn àgbáre ìsọfọ ajẹ̀kẹ́ náà ọmọkulé ni lísì ni mo fọ ajẹ̀rẹ̀ èké náà róòyà pọmọjẹ. ọ̀rẹ́ yèmi tó o pé kó o sọ ọ̀gá ṣe rẹ. Hmm? ẹ wo àwọn eré pátí ọ̀gá mi bá mi ṣe nílé èmi ò nífẹ̀ẹ́ sí o bí kí n wà nù kitchen kí wọ́n wá kọ́kọ́ fọwọ́ bù mí dì kí n máa nù kan lọ́wọ́ nínú sitting room kọ́kọ́ kan gbá mí dì ẹ̀yin náà wà àwọn eré yẹn. ìwé sí ìwé yẹn àà ah, ah. pálapàla ìlú àpàlà ẹ̀yin náà wa <laughs> eh, nẹ̀sùrù nẹ̀sùrù eh, wé mo rò má ṣe eh, ah, ọ̀rọ̀ náà wúwo díẹ̀ o àmọ́ àmọ́ fọkànbalẹ̀ fọkànbalẹ̀. ẹ bá mi eh, pè wọn kẹ bá mi bá wọn eh, sọ̀rọ̀ ni o torí kó má dàbẹ ni pé mo máa fojú olóore mi gúngi. má ṣe wá ẹyin ẹwùwà tó ń wù sí mi yẹn. ìdá ìdá ìdá ṣé máa mọ ṣé máa mọ bí ọgbọ́n rí máa lò rí máa gbé ọ̀rẹ́ náà kalẹ̀ ọ̀rọ̀ náà wúwo dẹ àmọ́ fọkànbalẹ̀ ṣùgbọ́n ṣe ẹ lẹ máa bá mi bá wọn sọ ah, ah. tí wọn ò bá jáwọ́ ìwà tí wọn ń wù sí mi ọ máa dàwátì o bẹ́ẹ̀ ni bùdá làbí. kí ṣe ẹni tó bá fẹ́ gbàjẹ́ lẹ́nu èèyàn yóò máa ń wà kó ṣe fúru ẹ̀. èyí tó wà kágbé kejì kí ṣẹlẹ̀ ọ̀gá fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni tí madam bá rí wọn kọ́. ètò yẹn ètò yẹn ọ̀rọ̀ ẹ̀ yé mi ètò yẹn ètò yẹn fọkànbalẹ̀ fọkànbalẹ̀ àníyànjú ẹ máa lọ ń tirẹ̀. dábàá ẹ ṣe. bẹ́ẹ̀ wọn náà ti yọ di bọ̀dá làbí èmi ò lè gbọ́gà pamọ́ nítorí ìwà tí wọ́n wù sí mi mo fi sọ àwọn nǹkan tí mo sọ fún yín lọ́jọ́ yẹn pé kẹ́ bá mi kìlọ̀ fún wọn wíwá títí mọ náà máa dàwátì kò ń ṣe bí eléyìí. mo mọ̀ pé kí ṣe rom gègé kí ṣe rom gègé mi dà ẹ̀ náà bí o gbọ́ mi yé o mi dà ẹ̀ náà bí ese ni ma nomo roma for komo na e mo ke o mi for mi for mi, mi for mm, won ga se da o mi so wa o mm so fo si wa be fo ko jebu awo ko lu bebe ba mi ko ga le ibu mo pe mi ni customer mi mi mi ne customer ji o number 1 ri ọ̀gá wa nu àwọn customer mi Alabi wíwá tètè mo náà máa dà wá tí kò ṣe bí ilé èmi ní pé mo máa lọ sílé fún wọn ni. Ah, ah, ah. ọ̀rọ̀ rẹ̀ ń di tòótọ́ lọ jí i ó ń jọ́ tòótọ́ lọ jí i. làbí mi mú pa bọ́gà. fún o máa lọlé o máa bọ̀ o ti lọlé bọ́ wa yìí. làbí mi mú pa ẹ̀ mi mú pa ẹ̀ rárá ẹgbẹ̀rí mi jẹ́ mi mú pa bọ́gà ṣe dà wá tì. ṣé kí n bá yín gbóúnjẹ yín wá inú mi dùn ah, inú mi dùn inú mi dùn inú mi dùn. ẹ jẹ́ bá yín gbóúnjẹ yín wá mi ò mọ̀ ń pa bọ́gà o. Ah, kò mẹ́ràn náà kò mẹ́ja náà àmọ́ inú mi dùn <clears throat> inú mi dùn inú mi nulú o. mi ò mọ̀ ń pa bọ́ hmm. ṣe jọ̀gà gbé o ẹ jẹ́ bá yín gbóúnjẹ yín. ìṣàmọ̀fọ̀ inú mi dùn ṣàmẹ̀ràn náà kò mẹ́ja náà o. including the private mortuary and the hospitals. yes sir. sir. kí ló wá ń ṣẹlẹ̀ ṣé a fẹ́ sọ pé wọ́n kidnap nǹkan mi ní abiosonu just pé kéèyàn kọ́ lọ yẹ lálẹ́ láti lọ sùn tó máa wá di àárọ̀ tó máa dènà ẹwà tí just like that. sir um, mo wà so worried nípa ọ̀rọ̀ yìí in fact it's been giving me sleepless nights nítorí mi ò really lè phantom nǹkan tó lè ṣẹlẹ̀ sí Mr. Kànmí tẹ́ ẹ bá bínú sá mo kò fẹ́ bí ní àwọn questions kan bí n dà pé mo mọ̀ pé close mọ́ yín ọ̀gá tẹ́ ẹ bá mind sá mo fẹ́ bí ní àwọn questions kan nípa ọ̀rẹ́ yín Mr. Kànmí ṣé mo bóyá wọ́n ní ehm, any political ambition àbí wọ́n tẹ̀ ti ń ṣe politics already or bóyá wọ́n ní àwọn kan tó ń bá ṣe business tó jẹ́ pé bóyá ẹ mọ̀ ń pa ẹ̀ tó ti sọ ń pa ẹ̀ fún yín I don't know. kí ni ọ̀rọ̀ politics fẹ́ ṣe nínú nǹkan tá à ń sọ yìí and again kò bá mi sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ bóyá business or politics mi ò bí akọ mi. sir ah politics has a lot to do ṣe wọn pé ọ̀rọ̀ ipò là ń sọ yìí tí mr kọ́mi bá fẹ́ take position tí another person náà bá fẹ́ take such people could put laws into their hands kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ láti dé ipò gíga yìí tó bá dẹ̀ jẹ́ pé business náà ni tó bá yẹ kó ń ṣe business pẹ̀lú èèyàn tó fẹ́ outsmart ẹni yẹn tó cheat ẹni yẹn ẹni yẹn lè retaliate ó lè ó lè ó lè ó lè ó lè bounce back lé wọn lórí so because i don't know i keep thinking about it mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ gangan but those are the things that keep coming to my to my mind sir. i think you are right but mi mọ orin tàbí ẹ̀kọ́ sígbẹ̀dù yìí èmi gan I don't know it's. Lára iwájú. How are you? I'm fine. Ó máa ní nǹkan tó ń rú mi lójú tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ disturb me. Kí Oh, you're looking Ọ̀rọ̀ lórí ẹ̀gbọ́n ẹ̀ ọkùnrin Yes. Kí You ṣẹlẹ̀? Ìṣòro tí time kan báyìí tí wọ́n send messages sí mi lórí fóònù tán láwọn like mi àwọn fẹ́ ṣe kinní kan and all that tó fi bínú tó fi sọ pé wọ́n máa rí other side of you tó fi pariwo mọ́ wọn tó fi sọ̀rọ̀ sí wọn. èwo ni ò yẹ kí n ṣe ní gbogbo nǹkan tí mo ṣe yẹn mo bínú mo pariwo mọ́ wọn mo sọ fún wọn mo jẹ́ kọ́ mọ̀ pé wọ́n máa rí other side of me ṣé kò yẹ kí wọ́n rí mi ṣé nǹkan tí wọ́n ṣe proper ni. that's not what i'm trying to say. okay nǹkan tí mo ti ń try láti sọ ni pé ṣé kò ṣe pé o ti fi ẹjọ́ wọn sun àwọn èèyàn kan bí àwọn tẹjọ lọ sí school o mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa ń gbàtà wà school àwọn tẹjọ máa ń treat fuck up àwọn èèyàn tó bá fuck up ṣé ìgẹ̀ ṣé kò ṣe pé o lọ fẹjọ́ wọn sun àwọn èèyàn yẹn tó wá kidnap. àwọn tájọ máa ń ṣe jàgídíjàgan. so what are you saying báwo gangan ló ṣe expect pé irú nǹkan báyẹn ni mo máa bẹ̀rẹ̀ sí ni máa lọ máa sọ káàkiri for what ṣé nǹkan tẹ́gbọ́n mi ṣe wà ọ̀kẹ́ ni wọ́n send ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ mi wọ́n send love messages sí fiancé mi ó dẹ̀ rò pé nǹkan báyẹn ló kàn mí kú tí màá máa bẹ̀rẹ̀ sí ló káàkiri ṣé o ní nǹkan tó fẹ́ sọ. mo kí ni ẹkún rú mi lójú ni bàtà tí wá wọn wá wọn táàrí wọn gbogbo bá ṣe ń ṣe náà là ṣe wọn tún pọ ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ bó ṣe wá sọ́kàn mi ni. bí mo ṣe gbé wọn pamọ́. túmí nínú túmí nínú ṣe ti dáná tán. mo ti dáná tán iye ju tí wọn bínú nìyẹn ni. mi ò bínú but i will join you mo ń bọ̀. I'm joining you now, Mumbo. I'm sorry. Mumbo. I'll be expecting you. Mumbo. ṣe ẹni tó yẹ pé tí o bá ṣe tè pé tí o bá ṣe pé bí àwọn jẹ ìjẹ mi gan ni ṣe bàbá ní nǹkan tó jẹ lóyè wọn. jẹ́jẹ́ ló máa ń lọ kò kí ń fa wàhálà. àwọn àti ẹnikẹ́ni ò lè ní èdè àìyedè bóyá nínú business àbọ̀nkóhun. rárá yàtọ̀ sí bọ̀dá àbúrò wọn àti pé dáàdi wọn dẹ̀ ti bá wọn parí ẹ̀ kó tó di pé ìṣẹ̀lẹ̀ yìí really okay ẹ jọ madam ṣe lè sọ fún wa a ti tó bí ìgbà wo tí àlàyé tẹ́ ṣe fún wa yìí tó ti ṣẹlẹ̀. Ah, gbọ̀rọ̀ yìí ò ju last month lọ last month ni ti bá wọn settle ẹ̀. last month dádì dẹ̀ ti bá wọn settle ẹ̀ okay okay ẹ jẹ́ kó yé wa nínú àlàyé tẹ́ ṣe wípé ẹ mọ̀gbà tí Láńrè kú ńlé níjọ́ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ìdájí ọjọ́ yẹn tí mo ṣe máa wọnú yàrá wọn láti béèrè wọn wọn ni wọn ti jáde mm-hmm. girlfriend wọn ló sọ fún mi pé àwọn gan ti jáde mi ì bá wọn nulẹ̀ wọn ní ìdájí làwọn náà ti jí jáde ẹ rí Lánre ẹ dẹ̀ rọ́kọ tiyín náà mi rí on the same day níjọ́ kan náà <laughs> dájúdájú ejò Lánre ti lọ́wọ́ nù. ẹ bá wí fún òkùnkùn tó ń yọ ilẹ̀ máa tó wá alákìísà tó ń jó lóru. Òkìkí. Okay, okay mo ní nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Mm, kí ni ẹ. ṣáàntì ẹnjìnìà kan mi. ṣé kan nínú àwọn ẹnjìnìà tó ń ṣiṣẹ́ ládùúgbò. come on now máa tó jọrọ èmi àti ẹ̀ papọ̀ lọ́jọ́ yẹn. bẹ́ẹ̀. yes. mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ. go ahead kí lẹ́sẹ̀ tí mo lè ṣe tó máa dùn ẹ́ débi pé wà á ní o fẹ́ mi mọ́. ẹ̀ṣẹ̀ kò sẹ́ṣẹ̀ kankan. bẹ́ẹ̀ ṣòro mi ni fẹ́ kó ṣì mí gbọ́ àwọn Yorùbá ní àrẹ́májà kan sí ajàmátàn ni ò dáa kò sí bẹ́ẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ máa wà tá à ní ní àwọn nǹkan tá a máa ṣe fúnra tó máa dúnra wa pé a máa jà but what i'm asking o ní pé kí ni nǹkan tí máa ṣe fún ẹ gangan tá a máa jà débi kí wà ní kò ní tán òun fẹ́ mi mọ́ ìyẹn ló fẹ́ mu. Ah. ó ní kí ni. kò sí nǹkan kan. Bímbọ́ kò ṣe wọn ni kò ní kí n yọjú sí ẹ. Ta Your boyfriend. Your boyfriend? Yes. You èèyàn your ló ń Ah boyfriend ló boyfriend ló dàbí cultist yẹn. No, excuse me, excuse me, excuse me. kí ló ṣe tó ń gbọ́n torí pé ọkùnrin kan. ó sọ fún mi pé ó ní boyfriend kan ẹ̀ serious mọ́ nǹkan kan àkọ́kọ́ náà ṣọmọ pé ó ràn kí n wà pẹ̀lú ẹ̀ kọkùnrin kan dẹ̀ bájìn bẹ́ẹ̀ láì kọlẹ̀kùn ọkùnrin yẹn ò tún wá ojú ọkùnrin yẹn tún wá lé bẹ́ẹ̀ yẹn irú àwọn èèyàn yẹn ló ń tẹ̀lé so òun kí ló dé tójú ẹ̀ ń ṣe báyìí náà ọ kọ́ má bàa fi àbí so tó bá fi mi yẹn mi ò lè fẹ́ mi ò tẹ́ni tó máa fẹ́ ẹ kí n máa lọ lé mi mo fẹ́ máa lọ lé mi mo fẹ́ bí ẹ ń question ṣé um, oh she, èmi me at you mọ́ mo ń béèrè now It's so big. Oh béèrè ni sẹ́ẹ̀ ok o Okay. Oh mi o ṣe láìkì mi o lè gbé ń bí mọ́ o lè gbé ń bí mọ́ tó bá ti di ọ̀la màá mú ẹ lọ́bì kan a lọ gba apartment mi fún then ó dà pé ibi tá a fẹ́ gbin obì sí obì lálẹ́ òun bẹ́ẹ̀ náà ni tó bá fi máa dọ̀túnla arrangement kan wá tí mo ń ṣe fún ẹ tẹ́lẹ̀ a mọ́tò tiẹ̀ fún ẹ tí wàá fi máa ṣe sẹ́rìn bọ̀ mi fẹ́ ṣí mi fẹ́ ṣí ẹ̀ pẹ̀lú àwọn ọmọ kéèké o. leave me alone. thank you thank you. leave me jọ. oh man friend ẹ tí olówó tó tún lè ná jùlọ àwa báyìí lọ. rántí ẹ̀ ọ̀ṣọ́. wọ́n mà ní wọ́n ń wá máa yè láti bí ọjọ́ mẹ́ta ń sìn. ẹ̀hẹ́ kí ni ẹ ṣe kàn mí. mo mọ̀ ẹ́ dáadáa ni ìwọ ni kí ni ẹ ṣe kàn ẹ́. Ah, Bímbọ́ ó mọ̀ mí àṣ kí ni ẹ o kọ̀lọ̀kọ̀lọ̀ tó ń jẹ díẹ̀ àbí àṣà tó ń gbọ́ mẹ́díẹ̀ tí wọ́n bá ń wá man ẹ ó kí wọ́n lọ sí police station kan lọ report tàbí kán lọ GoFundMe kán raise owó kán fi search kí ló dé tí wọ́n accuse mi òfin kan tí mi mọ̀ wò jẹ́ kí n sọ fún ẹ kìnìún lèmi tí n bá pẹ̀ràn máa jẹ́ ní gbangba. meanwhile tí máa fẹ̀rẹ̀ lẹ́tẹ̀ wá tí kò bá ní affect èmi ebi ń pa mi ló bá mi set dine. Òkìkí calm down mo mọ̀ ẹ́ dáadáa òkú ọdún mẹ́ta lọ̀rọ̀ èmi àti ẹ́ ó ti kúrò lájèjì sáré kó má jẹ́ pé o fẹ́ treat fuck up engineer kan mi bó ṣe ṣe fún the other guy yẹn Bímbọ́ mm-hmm. nǹkan tí mi bá tó ṣe mi ní ṣe ẹkùn ní mí mo kú nínú ẹranko tó ń pẹran tàbí sí kòkòrò tó jẹ tí n bá fẹ́ ṣe nǹkan kan máa ṣe ní gbangba please my food torí ìmàánú ń fagi. Mm-hmm. ẹ̀yin oúnjẹ oúnjẹ tù mí. o tí ì dìde. a máa dìde lọ́jọ́ iwájú. Bímbọ́ ibi ń pa mí. mo ń bẹ sọ àwọn wá odidi èèyàn oúnjẹ ló ń sọ come on now. nǹkan tó bá bá oníkálukú ló máa kára mọ́ náà. excuse me. Are you sure? Gidi gan. Ó dá mi lójú wípé Bọ̀dá Láre ló jẹ́ ọ̀gá gbé. Mo lọ mọ̀ pé. Are you sure? Dáadáa ló dá mi lójú. Bọ̀dá Lánrè ló jẹ́ ọ̀gá gbé. Ah, actually mi ò lè sọ o because lọ́jọ́ yẹn ibi tí mo ń jí lọ gangan ló wà ní mind mi so mi ò wá mọ̀ mi ò notice bóyá mọ́tò wọn wà ní compound lọ́jọ́ yẹn àbí kò sí bẹ́ẹ̀. Hmm. Yes. Jọ níbo gangan ló jí lọ? lọ́jọ́ yẹn. Uh, site yes site mo jí lọ lọ́jọ́ yẹn because um, wọ́n máa ń jí mi nǹkan site yẹn gan tó pọ̀ gan so àwọn òṣìṣẹ́ tí mo lè fọkàn sí pé àwọn ni wọ́n ń ṣiṣẹ́ ibi yẹn wọ́n jẹ́ kó máa yé mi pé àwọn kọ́ páwọn tó ń ṣe ọdẹ níbẹ̀ gangan ni wọ́n ṣiṣẹ́ yẹn so that's why tí mo fi jí lọ lọ́jọ́ yẹn kí n lè confam ẹni tó ń parọ́ gangan. Hmm. ó ti yé mi hmm. so àwọn òṣìṣẹ́ tó wá lọ sí sáìtì yẹn àwọn náà ló ń pè ní alẹ́ ọjọ́ tó wà ní compound tó make house yẹn àbí àwọn òṣìṣẹ́ sáìtì ló ń pè ní alẹ́ wọ́n ṣiṣẹ́ lálẹ́ àwọn ló ń pè àbí bọ́lọ́mọ píparọ́ ni. àwọn náà gbọ́dọ̀ sọ lójú mi pé mo parọ́ mọ́ torí lálẹ́ ọjọ́ tíṣẹ̀lẹ̀ níṣẹ̀lẹ̀ nínú kíchìnì mo wà orí mi kọ́ orí mi kọ́ ya ẹlẹ́dá mi kan tí ó dá o orí mi kọ́ ya orí mi kọ́ orí mi kọ́ ya ẹlẹ́dá mi tí ó dá o orí mi kọ́ ya. ba do ba do làwọn nìkan ṣe ń ta. tó dàbẹ́ ni pé èèyàn múnú bí wọn lórí fóònù èèyàn máa mínú bí wọn ló máa jẹ́ àbí kí làwọn nìkan lè máa ṣe ń ta. gbọ́ òun ló mọ̀ òun orí mi kọ́. ọ̀yá ẹlẹ́dá mi kan tí ó dá o orí mi kan yá. ó yá sọ fún wa àwọn ohun gangan ló ń pè lórí fóònù tí ò lè pè lẹ́gbẹ̀ẹ́ fìyàntì ẹ̀ tó fi jẹ́ pé o ní láti excuse ara ẹ̀ àwọn ohun gangan ni àti wípé irú ọ̀rọ̀ wo ló ń bá wọn sọ. So ẹni tẹ́mi pè lọ́jọ́ yẹn ò kí ń ṣe àmì. Bẹ́ẹ̀rẹ̀ come on má fún wa ní igbó dídí ṣọ́nà ìwọ fúnra ẹ mọ̀ pé o mọ bí ẹ̀gbọ́n ẹ bó ṣe di àwátì so you better start talking. lémi ọláréwájú kò possible kò possible náà kí lè sọ bàbá tó bí wa lọ́mọ gan-an wọ́n lè fọwọ́ ìsọ̀yà pé èmi o mi ò lè ever hurt ẹ̀gbọ́n mi láyé èmi èmi ìkẹ́ ọlá adégbèdín ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà kí n trust ẹ no no no no mi ò trust ẹ mi ò lè gbẹ̀rí ẹ jẹ àmì ò lè ní ìwọ tí mo mọ ìhà tó kọ sí ọ̀rọ̀ owó àmì ò lè gbẹ̀rí ẹ jẹ no. dadi yes. dúró mi ò fẹ́ understand ìmọ̀ rasa o dadi ṣé n tíra láti sọ ń sìn pé ẹ lè stand fún mi ní gbangba pé mi ò mọ bá ẹ̀gbọ́n mi ṣe kúrò nílé. láàrin mi ò lè stand fún ẹ ní anywhere pé ò mọ bí ẹgbẹ́ ìṣẹ̀rìn Daddy. Yes. So. So what? So what ṣé mi ò mọ ẹ́ ni? Mo mọ̀ pé tó bá ti di ọ̀rọ̀ owó, mo mọ mo mọ tó lè dánwò. Níwọ tí mo mọ̀, ṣé ìwọ tí o ti gbàgbé nǹkan tó sọ the last time. Daddy. Yes. Daddy. Àmọ́ ń gbọ́ ẹ náà. Inú mi dùn pé iná mọ nǹkan tí mo lè ṣe o. Ẹ dẹ̀ mọ̀ pé mi ń fi ọ̀rọ̀ owó báyọ̀ ṣeré mi ò dẹ́lẹ́mì ìdáríjì. ẹnu tí ẹ jókòó náà whatever it is. Daddy. Yes. ẹ mọ̀ pé mi ò ní ẹ̀mí ìdáríjì o ṣẹ́rísà tí bọ̀dá mi ò bá fún mi lẹ́tọ́ mi lórí ọ̀rọ̀ business àjọṣe dádì mo máa ṣọ́ọ̀kù wọn gidi gan o. ṣé o mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀gbọ́n yẹn là ń sọ yìí ó yá sit down. dádì nǹkan tí mo ní kí wàá bá yín sọ nìyẹn sà because ibi tí mo máa gbà yọ sí wọn wọn ò ní expect ẹ̀ láyé bẹ́ẹ̀ ni and dádì ẹ jẹ́ kó mọ̀ pé ẹni tí ò ní dọ̀la òní ló máa kú. Lanre Lanre look Lanre. Láńre lá. Ah, ṣé èmi náà ló bínú kúrò níwájú ẹ̀bẹ̀ yẹn. ẹ má bínú sá. kí n má bínú eh, ó ju ọ̀rọ̀ owó tó wà láàrin ìwà àtẹ̀gbọ́n ẹ̀ lọ ni. ẹ má bínú sá. bọ̀dádì ẹ mọ̀ bẹ́yìn náà ṣe ń sọ̀rọ̀ yẹn sá ṣe ló dàbí pé ẹ̀ ń kọ́fà bọ̀dá mi wọ́n dẹ̀ ṣe má ṣe àwọn kọ́fà yẹn fún mi. ṣé bẹ́ẹ̀mi dẹ̀ ti sọ fún ẹ pé màá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ so what's the big deal there now? kọ́mọ́ máa máa bọ̀ lókè jàre nonsense àbọ̀dádì tábà wá ń jà bíi ti kákú kọ́ ọ. nígbà míì bàbá ń jà ti kákú ni okay one thing i will tell you is this tó bá jẹ́ pé o mọ bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe disappear tó bá mọ bó ṣe disappear wá ọ̀nà kó gbé jáde kó tú sílẹ̀ tó o bá wá mọ̀ ń pa ẹ̀ ṣe ni kó máa gbàdúrà o. gbàdúrà fervently pé kọ́lọ̀ ń jẹ́ kárí torí tá a bá rí wàhálà ni o torí bí èmi ṣe wà Lanre, ó you do? Madam, according to CCTV tá a living room yìí, a rí pé ọkọ at about six a.m. in the morning. A little tí mọ́. Báwo ni ti time. yẹn? Ibẹ̀ nínú wa um, Okay, good. Let me see. Hmm. yeah, that's it. Àwọn náà rẹ̀ But she move out Lily, Nígbà tó jáde yẹn we move towards the car now akọ̀yìn sí ẹnìkan tó wà pẹ̀lú wọn ìlà rí mo try try láti zoom ẹ pé bóyá màá tẹ̀lé rí ojú yẹn but no luck but ẹ̀yin náà ẹ bá mi wò bóyá ẹ tẹ̀lé mú ẹni yẹn láti ẹ̀yìn ẹ bá mi wò ẹ ẹ̀yin yìí jọ ẹ̀yin ẹni tí mo mọ̀. good good ẹ wò tá lẹ́nu yẹn. ẹ mọ nǹkan ẹ bá mi yí laptop yẹn three sixty bóyá mo tiẹ̀ lè rí bí agbọ̀n yẹn mọ́ ṣódà tí bá fi lè rí bí méjèèjì mo máa mọ ẹni tó jẹ́ ah, mo máa mọ ẹni tó jẹ́ ẹ bá mi yí ẹ bá mi yí. madam ibi tí kámẹ́rà yín kọjú sí at the time ni this is the closest we can get. ah kò dẹ̀ sí nǹkan tẹ́ lè ṣe sí kíkan rí bí ìmọ̀. ẹ mo ti zoom in to the closest rate ẹ wò. ah, ah god. Ah, ah ah ah ah àbí. ta ni nǹkan tó fẹ́ lọ múrúkọ kan lẹ̀ kó má di pé yàn tún kàn ló ń guess wrong ni. Ah. àmọ́. Ah. kí la fẹ́ ṣe báyìí. ayé ó ń dọ́gbò lọ a ò fura a ò fura oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ kò sẹ́ni ká lè tán. ọ̀làmẹ̀ yẹsà yẹsà. ṣùgbọ́n pé mo ṣe sọ tẹ́lẹ̀ ìwé mímọ́ gan sọ pé adúrótòlúwa kò ní jogún òfò ẹ̀yin jẹ́ kí àwọn ọlọ́pàá ká fún wọn sílẹ̀ kán ṣiṣẹ́ tiwọn dáadáa èmi dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run èsì ayọ̀ la máa gbọ́ because sórí ibi tá a bá dé yìí tá a bá ní ká máa lọlé aláwo ká máa lọlé oníṣègùn babaláwo prophet àwọn wòlíì àtàwọn àfà lóòótọ́ wọ́n ń ṣe o àwọn kan wà tán jó lóòótọ́ àmọ́ many of them wọ́n máa dákun problem tó ní ni so kí ló dé táwa ní ní sùúrù ká tiẹ̀ wo ibi tí àwọn ọlọ́pàá máa bá ìwádìí wọn dé. Eh, dádì kì í ṣe pé bẹ́ẹ̀ lèmi náà máa ń tọ́jú bọlé sí àmọ́ nígbà tó yẹ pé àwọn ọlọ́pàá gbogbo question tó fẹ́ béèrè lọ́n ti bi ojoojúmọ́ ló ń béèrè ló ń sọ gbá ló ṣe investigation àdẹ̀ hmm. rí pé investigation wọn já sí nkankan ìdí nìyẹn tèmi náà fi wò pé bóyá tá a bá nà ọ̀sẹ̀ síta díẹ̀ á lè aid investigation tí wọ́n ta kó tá a gbọ́ nkankan látọ̀dọ̀ wọn. a máa gbọ́ nkankan ṣorí àwọn ọlọ́pàá tó ń wo yẹn náà àwọn náà ń try o ó ń try omi ló kàn pọ̀ jọ kà lọ but there is no doubt in my mind pé at the end of the day they will make us smile a gbọ́ result tó dáa èsì ayọ̀ la máa gbọ́. àmín àmín àmín ẹ ṣé gan dádì ẹ jẹ́ kí èmi tètè máa lọ tó bá jẹ́ ìlẹ̀ kọ́kọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn ọlọ́pàá ẹ jẹ́ kí n mọ̀ tó bá dẹ̀ jẹ́ mi náà ni màá tètè pè yín ẹ ṣé gan dádì. wọn ló dé ló jẹun kankan yìí. mo wà ókè sá mo wà ókè ẹ ṣé gan dádì ẹ sá irú ayọ̀ la máa gbọ́ ọ ẹ sá ẹ ṣé sá torí náà ló dẹ̀ jẹ bọ́n kankan kò jẹ́ kí n mọ̀ ọ́. okay sir okay right? yes sir. thank you rọra mẹ́rin yẹn o. yes sir. Yes, hello. Ẹ ti rí bọ́dà mi. Níbo? Where? Ẹ́ òkú bọ́dà mi lè rí. Oh, ah, bọ́dà yìí padà kú. Ah, bọ́dà mi wáì. tí wọ́n sọ fún yín pọ̀rọ̀ yẹn ò surprise mi á jẹ́ pé irọ́ ni mo pa. ìwọ ni kọ̀ọ̀kọ́ ó yè mí gan lẹ́nu. Hmm, so funny ah, ah. oríṣiríṣi la mo máa rí. ok mo dàn jẹ sáìpì kọ yìí. yeah hello. what. Eh? no no no no no no kí ni mo gbọ́ yẹn. no, no, no, no, no. Ah. Hey, oh my goodness. Oh my goodness. Hey. Ẹ kọ́kọ́ calm down Come here, honey. Come here, Kọ́mi, Come here, kọ́mi Come here, son. ti kú. Kọ́mi sọnù. Ọmọ pé ìgbà tó sọnù wọ́n sọ pé kó ẹ̀ lọ rí ìgbà tó máa fi rí ti jẹ́ gbèsè kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ti padà pa mí kẹ̀kẹ́ ti padà pa mí kíkẹ́ mi ìran tó tó lè wọ ọmọ yìí mi ìran tó tó lè kíkẹ́ mi ìran tó tó lè kíkẹ́ ṣé mo ní kó bá mi dá sẹ́rí àfukàn mi. stami kí ló ṣe yín ẹ bá mi sọ̀rọ̀ what's wrong with you kí ló ṣe yín. orí ẹkún ilẹ̀ ti wà látàárọ̀ mi ò understand what's wrong with you kí ló ṣẹlẹ̀ you can talk to me. Kànmí said òun ò ṣe mọ́. Kànmí said òun ò ṣe mọ́. mi ò ń ṣe news mo náà ìṣojú mi lọ yìí sọ mo wà ń bẹ̀. ìsìnlẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà á ń sunkún I don't understand. bó ti tà mí kí lè expect ìgbà tí ẹ̀yìn àti bọ̀bọ̀ ẹnjìnìà Kànmí àbí bọ̀dà Kànmí àbí kí ló ń jẹ ìgbà tẹ́jọ́ bẹ̀rẹ̀ gbogbo kínní i told you mo sọ fún yín pé kò lè last kí lè expect látọ̀dọ̀ married man this man is married for crying out loud i've told you tó má sì gbà nǹkan tó nígbà lára yín tó wọ́n máa padà fi yín lẹ̀ lọ ni wọ́n máa padà lọ báyàwó ẹ̀ ni ah, ẹ wá jókòó síbi ìbà yẹn sunkún fún kí ni ah, sítàmì ẹ need láti ẹ need láti cheer up ẹ need láti cheer up ẹ need gbogbo ẹkún tẹ̀ ń sun yìí ah, ó ga o ó kàn yín pé tó bá jẹ́ pé mi nìyàn ṣerú ẹ̀ fún ni mo sọ́ọ̀rì gan ẹnìyẹn ò lè lọ bẹ́ẹ̀. kò lè lọ áò. ìwo ni áò àníyàn ò lè lọ mi mi láìkì bẹ́ẹ̀ ń ṣe yìí ah, ẹ wo ṣé rí ẹnjìnìà kan ń bọ́ ṣe wà yẹn kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ju pé tẹ́dì yẹn bá dá mi lóògùn èmi gan máa dẹ ìyẹn in fact mi ní ìdánù lásán mo máa fọ́ yàmàyàmà ni mi understand. ah ẹ ti understand ẹ̀yin lè mi ló mo bá yín láyé náà ẹ̀yin kọ́ lè bá mi láyé ah ẹ wo bọ́n ìwà yẹn a máa sorry ẹ máa pa wọ́n ni èmi àti yín kọ́ làjọ máa pa wọ́n ẹ máa dá pa wọ́n ẹ ah, máa pa wọ́n tẹ́ bá ra àwọn pa ẹ máa pa ìyàwó wọn tẹ́ ìyàwó wọn pa tó máa ti bímọ ẹ máa pọ̀ mọ́ anybody tó bá wà important sí wọn tẹ́ feel pé bóyá wọ́n máa gbomijé lójú wọn ẹ wo wọ́n lè lè máa wá opportunity láti jẹ́ pé àwọn lọ́ọ́ sunkún yẹn kó jẹ́ pé àwọn lè máa pa the most important thing ni pé either kẹfà àwọn pa àwọn family wọn lẹ́kún àbí káwọn family wọn sunkún ló whichever way i don't care sister mi you are very beautiful you are a pretty lady ẹ ní gbogbo ilé tẹ́ ẹ ń ṣe yìí ẹ wá ń wá ikún mu láì ṣe gàrí ẹ wò kò sí opportunity láti máa rò ẹ wá lọ jẹun kí ni ẹ wá lọ jẹun jàre kí lẹ fẹ́ jẹ what do you want to eat i will prepare um, anything for you. i'm still okay. nkin you know i love you come jọ let's go. Eh, mi me iṣẹ́ tó come, mi ò kì í ṣèyàn Tell me àti kàn mi bá jà tí come, mi bad no ò fẹ́ mi mọ́ ṣé mo ní kó bá mi pa kíkẹ́ ha ha ha ha ha. Ah! Ah! ìdí ń pariwo àhàhà ah, mi ìran iṣẹ́ tó tó báyìí mi ha lórí pa kan advice yín sísá mi àìtètè múlẹ̀ sísá mi mo understand kàn mi ti kú ẹ eh, thank god thank god pé ó kú nǹkan tá à stop it thank God pọ̀ ṣé kí ni ṣé mo rán iṣẹ́ ni thank God pé yóò ah. cool as all cool as like all cool. adake calm down adake calm down because èmi gan ti ń hot ah ìwọ ni pé ṣé mo rán iṣẹ́ tó tó ṣé mo rán iṣẹ́ tó tó níjọ́ tí mo dẹ̀ ń advice yín lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ lè wọ àṣìṣà mi ẹ̀gbóná ah àẹ̀gbóná ah ah so tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe bí ẹni pé ẹ̀ mọ́ná bí tán máa ń mú èmi nìbọn ọ̀bẹ nǹkan kan gbà. níbi tàbádé I'm not finding it funny anymore tó bá jèrè ni just stop I'm not it. finding it funny too ah ṣé ṣé whining nìyẹn ni ah ẹ̀dẹ̀ ń wá ẹ̀. kíkẹ́ ìwọ ló sọ wípé tó bá ṣe wọ ni o mọ nǹkan tó máa ṣe fún náà. ẹ jọ kí ni tèmi ti bá ti bá pa kàn mí ṣé mi ló jí. mi ìránṣẹ́ mi ìránṣẹ́ mi ìránṣẹ́ mi ìránṣẹ́ tó ṣe yìí iṣẹ́ òun iṣẹ́ ara ẹ ló jẹ́ yìí ó jíṣẹ́ tí mo rán ẹ because mi ìránṣẹ́ I love this guy and I cannot bring any harm to him so kí ló ń bá mi sọ. ẹ wò sítá mi tèmi tó mi lẹ́rù mi ò fẹ́ wàhálà o mi ò ẹ má wọrí ṣé tó má béèrè ń takun ṣé pé mi máa sọ fẹ́ ní bòdì. ẹ má gbà mí lọ́wọ́ ọmọ yìí bó emi ni ti ní tòótọ́. ẹ gbà mí lọ́wọ́ ọmọ yìí tó bá máa pọ ọmọ yìí kó máa wá jẹ́jọ́ máa máa jẹ́jọ́ against me ní court ní abirú kílẹ̀. you are my blood i can't do that. stop it. Ah! sista mi like emi go find ẹfọn ni mo ara ti ń kàn èmi gan báyìí mi like ẹ pààyàn sọ pé kí ni ah, ẹ ah, sista àtọ̀ pa mí bo mo ta ni mo wá fẹ́ pè báyìí bo mo fẹ́ yá sí. ojú ò ṣe mọ wà ẹ̀dá o. Ah, ah. ah, kìkì wo máa la tí bá sọ fóònù fún ẹ eh, ta ni mo fẹ́ pè jẹ́ wo eh, ta ni mo fẹ́ pè kíkẹ́ ti pọn mi kò mi ti kú kò ti kú kò ti kú kò ti kú eh, kò mi ti. ẹ ṣe gan-an. ẹ jọ mo fẹ́ bi ní àwọn few questions kan due to some recent um, things Dari. ṣé ẹ mọ ẹnikẹ́ni tí wọ́n pè ní bímbọ ó máa ń sábà pọkàn yín dáadáa àti mo máa ń send messages. ah mo mọ bímbọ mo mọ bímbọ dáadáa ẹ jọ̀ọ́ ẹ má sọ fún mi pé bímbọ ló pa mí lọ́kọ. no no bímbọ ló pọkọ mi. ẹ ẹ ní sùúrù madam you ah. are getting there ẹ ní sùúrù. okay madam ṣé ọkọ yẹn àti bímbọ yẹn ṣé wọ́n ní business papọ̀ àbí nǹkan kan dáhùn papọ̀ ṣé fi nípa àwọn náà pa wọn. wọn ṣe business partners o in fact wọ́n yanra wọn lálẹ́ ni ṣẹ́rí bímbọ yìí ló da ìkorò sínú ìgbéyàwó mi bímbọ ah! bímbọ tún pa mí lọ́kọ. Ah, bímbọ fìyà jẹ mí bímbọ ló da ìbùbànújọ sínú ìgbéyàwó mi ó tún wáá pa mí lọ́kọ. ẹ ṣe mo ti gbọ́. ẹ wò ṣẹ́rí we are gonna get there eventually okay. because àwọn kan àwọn evidence. kan ti pojú hàn ṣẹ́rí bímbọ tẹ̀ ń sọ yìí ó send àwọn messages kan sí orí fóònù ọkọ yín ní alẹ́ anniversary yín anniversary wedding yín one year anniversary wedding yín ó send message yẹn wípé tí ọkọ yín bá ń jáde nílé kó dúrọ̀gì yín kẹsùn kẹ má mọ̀ àti any other person tó lè stop her from leaving the house. Ah, now a tún wá rí another message tó tún send sọkọ yín nígbà tí Bímbọ́ fúnra rẹ̀ dẹnu géètì yín. géètì lè wà. bẹ́ẹ̀ni. mo fura lọ́jọ́ tẹ fi cctv hàn mí ẹni ṣe mo mọ akọyin sí i ẹ mọ̀ pé mo sọ pé mo dàbí pé mo mọ̀. bẹ́ẹ̀ madam mo béèrè lọ́wọ́ yín pé ṣé ọkọ yín yàlè ni àbí wọ́n ní ọ̀rẹ́bìnrin kan ṣùgbọ́n ẹ sọ fún mi pé rárá mà. ẹ wo lórí ọ̀rọ̀ báyìí mo mọ̀ sọ rárá tí bá post mi àtọkọ mi báyìí àwọn èèyàn máa lọ máa kọ́mẹ̀ntì god when àwọn mi máa wá ṣe hàn án lóríṣiríṣi láì mọ̀ pé mò ń jẹ́ in fact ó ná mi bí ẹni nínú aṣọ òfin ni. ẹ we are getting there everything ma sorted soon okay ṣé ẹ mọ̀ àdírẹ́sì lè àlè ọkọ yìí. Ah, mi ì láìdíà o mo mọ bẹ direct ni ah, mo mọ àdírẹ́sì ogun tó ń já mi láyé mi bímbọ lógun tó ń já mi àlè ọkọ mi mo mọ lé ẹ. ẹ máa wọlé gbogbo ẹ máa níyànjú iṣẹ́ ti gbọ́ very soon ó máa jẹ ìyà ẹ̀ṣẹ̀ tó ń ṣe. orújú o bàbá mi orújú mm, eh. ọ̀rọ̀ yìí máa rújú. kí lẹ sọ pé ó ṣẹlẹ̀. ẹ má wọrí iṣẹ́ gbọ́ a kò fẹ́ béèrè àwọn ìbéèrè méjì kan nípa ikú ẹnjìnìá kan mi lọ́wọ́ yín ni tẹ́ni má pa kò sí problem. ẹnjìnìá kan mi. yes. kí ló kàn sí sítámù pẹ̀lú ikú ẹnjìnìá kan mi. you don't have to ask tàbá ti dé station ẹ máa bọ̀ can we move please. all right no problem pẹ̀gbọ́n mi kò sọ police station tó mú mi lọ fún wọn carry go. Okay. Young lady, she she bá rújú the bá rújú bọ̀rọ̀ you need more evidence. mi mọ nǹkan nípa ikú kan mi lóòótọ́ man friend mi nìkan mi mi send message kankan sí i kí ni mo fẹ́ pa fún. really okay man friend ẹni ṣo lè sọ reason tí nọ́mbà man friend ẹ ò ṣe wá sí ní orí fóònù ẹ nígbà tí mo dá ilẹ̀. Huh. Number one nìyẹn. Number two. Kí ni reason tó ṣe sọ fún kọ́ mi pé kó delete gbogbo messages I mean conversations tẹ̀yìn àti ẹ̀jọ́ mi. Torí ìyàwó ẹ̀ ni mi ní bad intention sí kàn mi. Ọlọ́run rínú mi. Ọlọ́run rínú ẹ̀, right? Yeah. kí ló dé tó o fẹ́ jẹ́ kí àwọn èèyàn náà rí inú ẹ. exactly. Hmm? see anyways um, tó bá ti dé court wàá lọ máa ṣàlàyé rẹ. wobi àsìkò ṣì wà fún ẹ láti jẹ́wọ́ kó tó di pé wọ́n gbé ẹ lọ sí court you can talk to me woman to woman i will assist you tell me the truth. Huh? ojúlówó olóńgbò kan ah, ìwà kékeré olóró bẹ nínú ènìyàn. kàṣà gbà wípé bí kànmí ṣe kọ́ ọ̀rọ̀ tiẹ̀ ọlọ́run ṣe lọ́rọ̀ ẹ máa rí òun ló ti rí o àdúrà mi kàn ní pé nǹkan tí yóò dúró ṣe kọ́lọ́run jẹ́ kí wọ́n lè dúró ṣe kò dẹ̀ ṣe ju bí. àmín àmín bọ̀ dádì. yes. Hmm. ẹ̀yin àgbà náà lè máa ní akíníginígbó ká má mú ìsọ̀ ẹ̀. dádì by now ó yẹ kí ti mọ̀ pé tí n bá ti ń bínú báyẹn kò sí nǹkan tí mo lè sọ. so kò wá yẹ kó tún jẹ́yìn lè máa wá stand against mi pé mo mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ sí bọ́dà mi. because if at the end of everything wọn wá padà rojú tó ọ̀rọ̀ nǹkan ṣe mọ̀ pé mi náà ló máa da gbogbo ẹ̀rí lórí so kí wá ní géèmì yìí tó bá tún rán èmi lọ sẹ́wọ̀n. ọlọ́run tí ẹ̀ ní jẹ́ ká rí ọ̀rọ̀ ẹlẹ́wọ̀n dé. àmín. àmọ́ hmm, láre ahọ́n ahọ́n. ó yẹ kí èèyàn máa wọ́ọ̀chì nǹkan tó máa tẹnu jáde nígbà tí inú bá ń bí in fact inú èèyàn bá ń dùn jù gan kí èèyàn wọ́ọ̀chì nǹkan tó máa tẹnu jáde torí ẹ̀yìn lòun tó bá ti bọ́lẹ̀ pò tó bá ti fọ́ kò ṣe kú mọ́ èèyàn láti wọ́ọ̀chì láti wọ́ọ̀chì nǹkan tó máa tẹnu jáde ṣáà dúpẹ́ ṣáà àdúpẹ́ pé gbogbo nǹkan tí ó ti rújú tẹ́lẹ̀ ó ti lójú tó báyìí. ah ó ní o kò tiẹ̀ gbọ́dọ̀ wá <laughs> ah, ní. watch what you say yes, in a moment of anger. Hmm. àfinúfẹ́ ni má fọkàn fẹ́ ní pọ̀ láì. àǹtí oh! ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀yìn ẹ ní ju ten minutes lọ ẹ jọ nítorí Ọlọ́run ẹ dẹ̀ má pè ẹ jọ kò sí problem. ó yà ẹ́ lẹ́nu pé wọ́dà ó dúró tiwa mo ti sọ tẹ ẹ pẹ̀lẹ́ o àti Bímbọ́ àti Bímbọ́ tó mọ ìgbádùn tó wà nínú ọkọ how market ah, ah. ó tí ì máa ṣì kí ló ṣẹlẹ̀. <laughs> mo kìlọ̀ fún ẹ i told you. èyí ẹ ní wájà tó bá wọlé tẹkùn ó ti di dandan kó fẹ́ jẹ̀wẹ̀ àyà má kó ẹ o olórí láyà wá bá mi lé mi ah, ah. <laughs> tí kò bá kí n ṣe ọ láwọn tó bí ẹ mo rò mọ́ ẹ lára ni òkú ẹ ló yẹ kó gbé kúrò bíbà. lórí nǹkan mi náà ìwọ ọmọbìnrin yìí ò máa lójú tì o lórí pé kò fi ọkọ mi sílẹ̀ kí ló dé tó jẹ́ pé nǹkan ní nǹkan ló máa ń wù yìí ò dẹ̀ fi ọkọ mi sílẹ̀ kó jẹ́ n ráyè ṣe tèmi wọ́n kọ ẹ síwájú àbí wọ́n bí sórin mẹ́ja ni. bífọ́ nǹkan ó ti pẹ́ tí sórin àtẹ̀já ti ń ṣọ̀rẹ́ bọ̀ ah, jẹ́ wá sọ fún ẹ ikú nìkan ló lè ya èmi àti kàn mí kò tiẹ̀ ṣe wọ ṣìkẹ́mi rárá. bẹ́ẹ̀ ni. gbọ́ <laughs> èsì ah, ọ̀rọ̀ ẹ̀ máa ti lọ ikú nìkan ló lè ya ìwọ àti kàn ó dà ó tiẹ̀ ní nǹkan kan tó lè yà yín àbí kò sí wàhálà ó ṣe mo barabaruju barabaruju barabaruju barabaruju barabaruju barabaruju ọlọ́run là ń bi léèrè barabaruju ọlọ́run là ń bi léèrè barabaruju barabaruju barabaruju barabaruju barabaruju barabaruju barabaruju ọdọọdún. ojúlàwọ ojúlàwọ ọlọ́wọ́ kan ìwà kékeré ètò olóró bẹ nínú ènìyàn àwa la kò fura wọn bẹ̀rù ayé ti ní àwa la kò ọ̀rọ̀ bá lójú àjàká bọ́lọ́run rẹ̀ lọ́rọ̀ bẹ́rù jù àbábí làbáwá tọwọ́ ẹ̀. àǹtí Bímbọ́ kí ló dé tó ń sáré ṣé dáadáa ni. ẹ ṣe mi ò ṣubú nǹkan tẹ́ bá fẹ́ sọ ni kẹ́ sọ. mo ní kí n kí ẹ congratulations mọ́tò tuntun tí kọ́mi ṣẹ̀ṣẹ̀ ra fún ẹ kò ní dípò sí ẹ o. àmín. wá a má tí ì lọ ṣebí mi ni mo wá bá ẹ mo ṣì ń bá ẹ sọ̀rọ̀. mi ò ní time mo níbi tí mò ń lọ mi ráyè ẹjọ́. èmi lẹlẹ́jọ́ àbí <laughs> kò sí wàhálà Bímbọ́ inú mi ò bàjẹ́ pé kàn mí ra mọ́tò fún ẹ o nítorí pé ibi téèyàn bá ṣá ti ń ṣe ibẹ̀ náà lèèyàn á ti jẹ o ò lè máa ṣòfò ara lásán ó ti di dandan kó jèrè bẹ̀ ó dẹ̀ ti jèrè mọ́tò nìyẹn mo bẹ̀ fi kàn mí sílẹ̀ fún mi tó o bá fẹ́ jẹ́ káyé ẹ rújú. mo ti mọ pé yẹn tó ń kẹhùn sọ̀rọ̀ gbà àti kọrin Orlando náà ni kémi fi kàn mí sílẹ̀ ṣìkẹ́mi lẹ́nu ẹ kí n fi kàn mí sílẹ̀ kàn mí bó ṣe wà yẹn kú nìkan ló lè gbaṣọ lọ́rùn ewúrẹ́ kò tiẹ̀ ń ṣèwọ ló máa ya èmi àti kàn mí wo mi ní good day. ṣe báyìí kò rí bẹ́ẹ̀. kò rí báwo báwo ló ṣe rí ah. kò rí bẹ́ẹ̀ báwo ló ṣe rí ó lọ sílé ọmọ ọlọ́mọ ó lọ ń tírẹ́sì rẹ̀ ó ń tírẹ́sì láìfọ̀ ẹ̀. rárá mi tírẹ́sì láìfọ̀ ẹ̀ mo bẹ́ ni. iye tó ṣe ó bẹ orí pálá nírònú ni ẹ obìnrin ah. burúkú ni ẹ ó fi inú ilé tiẹ̀ lẹ̀ olóbóbìnrin olóbìnrin olóbà sọ̀rọ̀ kò sọ pé kò fọkọ mi sílẹ̀ ni kò sí kankan tí mo fẹ́ ṣe fún. orí ẹ ti dàrú kó fọkọ ẹ sílẹ̀ jọ kí ló fẹ́ tí mi ò ṣe fún ẹ náà. kò sí o kò sí kọ́ mi. o mọ̀ pé kò sí. kò sí kò sí ó wá kúrò lé mi ó jáde ọ̀nà bóbìnrin mi sọ̀rọ̀ ah, ṣé wàá lie down flat kí nù ẹ gọgọ àbí kí nù ẹ lórí punch tí màá nù ẹ yẹn èwo ló fẹ́ mú ah, èwo ló fẹ́ mú sá. mi punch yìí ò fẹ́ bá mi lára. ọjà lie down. má jẹ lie down kí ẹ jẹ ẹ jókòó kó lọ pa mí. ó yá ẹ ó ti pa mí ó yá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kọ́ mi. ìwọ o dẹ̀ wọnú ìgbéyàwó mi ó dẹ̀ dá ìkorò sínú ẹ̀. àwa táwọn èèyàn máa ń fojú best couple wò wá ó dẹ̀ mú ìkorò ó dẹ̀ dá sínú ìgbéyàwó mi ó sọ mí dẹni tó ń jẹ ìgbájú lójoojúmọ́ bí ẹni ń jẹyàn mo sọ fún ẹ mo kìlọ̀ fún ẹ mo rọ̀ ẹ́ mo ní kó fìgbéyàwó mi sílẹ̀ àmọ́ ò gbọ́ mi nísìnyí o ti ríbi tó bá ẹ dé mo mọ̀ pé ìwò mọ̀ kankan nípa ìbùkún mi o àmọ́ mo mọ̀ọ́mọ̀ fẹ́ fi ayé hàn ẹ́ ni nǹkan tí wọ́n ń pè ní ènìyàn òun ni mo fi hàn ẹ́ yìí òun nìyẹn wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún ẹ kànmí náà ti mọ nǹkan tó mọ̀ jẹ kànmí náà ti bá nǹkan tó mọ̀ jẹ lọ sọ́run níyì tó dá mi lójú pé ẹjọ́ tó ń dá fún ẹ kò sí ìrètí kankan fún ẹ tó ṣùọ́ fún mi pé bíbá ìlú máa kú sí tó bá wá kú tán ìwọ àti kànmí ẹ wá kọ́ńtínú eré ìfẹ́ yín lọ́rùn sórí mo mọ̀ pé tó bá túnlé ayé wa wà bẹ̀rù nǹkan tó ń pèlè ènìyàn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ dalẹ̀ onídọ̀tí òpònú afọ́fúnpémọ́ you bastard. tí ó mọ nípa kó ọkọ ẹ wọ́n jẹ́ kí n máa jìyà oníyà. èmi náà ti jìyà tiẹ̀ náà àsìkò náà tó láti jẹ́ kí wọn náà jẹ̀yà tèmi and you are going to rot here you bastard. <sighs> kàn mí ṣé o rí irú embarrassment tíyàwó ẹ̀ fún mi lé níyì jọ má jẹ́ kírú ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́ tí ò bá kí n ṣe ọlá tiẹ̀ tí mò ń wò mọ́ lára ni mo mọ nǹkan tó yẹ kí n ṣe fún like òkú ẹ̀ ló yẹ kó gbé kúrò ńbẹ̀ yẹn. Ah, ọlọ́run jẹ́ kó lóko èèyàn lọ́rùn náà o mo mọ̀ kó dún ẹ̀ kó má sọ̀rọ̀ tó bẹ́ẹ̀. bímbọ máa bá a sọ̀rọ̀ hmm? màá ní kó fọwọ́ ẹ̀ síbi tó yẹ kó wọ́ ẹ̀ gbé ìwọ náà mọ̀ pé ẹni tá a bá nà lára máa ń ta obìnrin ni ó máa ṣiṣẹ́ obìnrin but I'll talk to her okay. better èmi ló ń bá ike bẹ́ẹ̀ ta ó pè mí pé pàjáwìrì òun ṣe òun ṣe jáde ńlé adúrú mi. sorry but ah, ara mi ò gbà mọ́. it's okay it's okay. anyway báwo ni Dubai trip wa. mi ò lọ́mọ <laughs> mi ò lọ́mọ. no you can't do that. ẹ ṣe fẹ́ kí n lọ yes. okay let me undo my own first. I'll get back to you. I'll tell you the time. Tamalo because I really want to spoil you. Take you there and kiss, kiss. I'll see you. All right. And fífẹ́ra tèmi àti ẹn fẹ́ra ó ń gba omijé lójú ìyàwó mi ó ń bà lọ́kàn jẹ́ gidi gan mi fẹ́ kí ọlọ́run fi ajé mi àti ẹ látara gbígba omijé tá à ń gbọ́ omijé lójú ìyàwó mi so i want us to stop please. omijé ojú tèmi ńkọ́ ṣé òfin pé gbogbo nǹkan tó sọ kalẹ̀ yóò máa gbomijé lójú èmi náà. Bímbọ́lá mo understand bó ṣe ń fi ọ but ìwọ fi ọ̀rọ̀ yẹn kó fi ṣírò ara ẹ wò or imagine put yourself in her shoe tó bá jẹ́ pé wọ́n gangan ni ìyàwó tó wà ń lé mi tìrò eléyìí dá ìṣẹ̀lẹ̀ kí ni wàá ṣe. darling i am sorry but mi lè continue i have to go tó bá ní nǹkan tó ń fẹ́ anything tó fẹ́ kí n ṣe fún ẹ kó béèrè lọ́wọ́ mi bọ́ mi fẹ́ ká ṣe relationship mọ́. Call me. I'm so sorry. Call me. ọ̀rẹ́ dà mí ò lọ́ọ̀yà dá wa o ẹni abínibí lè dá ni ọ̀rẹ́ lè dá ni ọmọ ìyá lè ṣe ni bàbá ní ká pé nígbà tọrọ bá rojú bàbá ní ká kẹ́sí o nígbà tọrọ bá rújú àfinúfẹ́ ni má fọkàn fẹ́ ní pọ̀ láì. ó máa. Kọ́mi, when are we seeing? Baby. Yes. Mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ mi dẹ̀ fẹ́ jẹ́ kó bínú jọ. Okay. Are you still seeing this bimbo? Who is bimbo? Your bimbo. What are you doing with my phone? What is my phone doing in your hand? There was a call. You had. There a was a call, and you are you are now my PA or my secretary. No me, ten láti wo. Why now? why why do I have to check yours nítorí pé mo ti sọ password mi fún ẹ lẹ́nu ẹ̀ ní nìkan ó dẹ̀ ti ṣí fún mi ó ti ń kà á lẹ́ni kí ló ló fẹ́ ṣe ní ọ̀tọ̀ fínníkì tí mo fi wọ́n password mi. ee mo mọ wo mo kàn mo pop out ni. ọ pop out message mi pop out. ẹ kàn mí ò dé this lady is set to ruin our home. ibi ibi. I'm, sorry. I'm sorry. I'm sorry. I'm not even supposed to be here. I'm sorry my expect me my expect me more lately my me i don't my expect me more lately. okay Kọ́mi just get out. Kọ́mi i'm sorry. you're just a spoiler. Kọ́mi i am sorry. jọ mo fẹ́ fi àsìkò yìí tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ mo accept pé mo ṣẹ̀ ẹ́ mo dẹ̀ ṣẹlẹ̀ dà ẹ́ I take the blame as usual I am sorry. Sit down. No, get check, up. check in Wabai. No, no, no, get up, sit down. No, I'm fine. No, no, no, just get up. Darling, get up, sit down. Sure. Baby. More than life itself. Mo love, eh? Bọ́mi mo reason tí wàá ṣe máa gbómi lẹ́nu ohun èmi náà kí n kàn máa nà ẹ́ nà ọ́ ọ máa máa dàbí mo hurt ara mi when I raise my hand at you I I I I, don't like doing that but wàá láti gbọ́ nǹkan tí máa ń sọ fún ẹ ìwọ náà má bínú má bínú I'm sorry. ẹni mo mọ̀ tẹ̀ nǹkan mi mo realize pé ọ̀rọ̀ Bímbọ́ ló máa ń dájálẹ̀ láàrin mi àti ẹ̀ ò dẹjọ́ ò dẹ fi bí ń bọ sílẹ̀ ò dẹjọ́ ìwọ náà mọ ojú táwọn èèyàn máa fi ń wo márèjì mi àti ẹni gbòòrò ò ká leave ojú táwọn èèyàn fi ń wò wá what they perceive us to be can we just leave it's it. it's okay it's okay i'll do something about it. I, I'll, I'll, I'll do something. I love you so much. You know I love you more. <laughs> I love you much more. Please. Come, come Come. It's okay. tẹ́lẹ̀ pé bíbá iná ni wọ́n ń bọ̀ mo kàn fẹ́ jẹ́ kó fojú ara ẹ̀ ni. but why tí àwọn ọkùnrin búrúra ẹ̀ ní ọkọ ẹ tó jẹ́ wípé ọlá yìí méjèèjì làwọn èèyàn máa fi ń tọrọ sóun ló ń dọ́nu pálapàla yẹn wò. ọ̀rẹ́ kó máa máa dá kéèyàn máa fi ọlá èèyàn kankan tọrọ hmm. lóòótọ́ àmúwò ara wa a dẹ̀ nífẹ̀ẹ́ ara wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kété tí ọmọ olórí burúkú Bímbọ́ yìí wọnú ayé ẹ̀ báyìí gbogbo nǹkan dàrú ni ó gbé ìkorò báyìí ó gbé wọnú ìgbéyàwó mi ni ó ti sú mi. so kí ló wá fẹ́ ṣe sí báyìí. ọlọ́run ajẹ́ kò tètè mọ̀ kó tó máa ṣe sí i. Ah, mo ti pa cctv so àti safe by. Okay. yeah how far Matilda pẹ̀lú nǹkan tí mo bá ẹ sọ. So èyí ah, máa le díẹ̀ o. Ah, Matilda má gbé yẹn wá náà ah, má sọ pé ò lè ṣe náà ṣé mi ò mọ ìwọ àtàwọn clique ni ìwọ tó mọ nǹkan tó máa ń ṣe ìbàdàn ni ẹ náà abó ti gbàgbé gbogbo tó tẹ pa ní school ni ó dẹ̀ mọ̀ pé ó wà lára ẹ̀ kó kúrò lára ẹ̀ náà ó dẹ̀ má ṣe báyìí fún mi abódìgbà tí kàn mí bá pa mí tíwọ náà ti wá ń lo rip fọ́ta mi ṣégbà yẹn ló máa tó mọ nǹkan tó fẹ́ ṣe àbí girl help me out ò the jaw. see ọ̀rọ̀ ẹ yé mi but e get as e be. kò sí but kankan ń bẹ come in nìkan mi èmi mọ̀ dáadáa nǹkan tó fẹ́ ṣe ò lè wá send a friend request lórí facebook ọkọ mi tí mo mọ̀ á accept it. ẹ̀ bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá ṣe díẹ̀ fall in love tó bá ti fall in love What's it tán wọ́n á dẹ̀ sọ fún pé fẹ́ lọ bìkan ní on the seventh of this month which happens to be a Wednesday bó dẹ̀ fẹ́ jí lọ ni pé but kó tó lọ ó máa dà kó rí á dẹ̀ wá bó ṣe máa wá rí ẹ tó bá ti wá rí ẹ ìwà á mú lọ sọ́dọ̀ àwọn boys ẹ̀ wọ́n á dẹ̀ yanjú iṣẹ́ yẹn ló bá tán ẹ tẹ bá dẹ̀ ti yanjú iṣẹ́ yẹn tèmi ti mọ̀ pé ó ti ń lọ báyìí màá fi another line màá fi send message sí fóònù ọkọ mi màá máa standing pé mi ní bímbọ lórí burúkú yẹn so that tẹ̀yin bá yanjú iṣẹ́ yẹn ọ̀rọ̀ bímbọ ló máa rò pé ó ti wá gbogbo nǹkan tó bá yẹ kó tú jáde kò ní tú jáde orí ẹ̀ ló máa tú jáde sí because òun ló máa rí àzẹni tó bá sọ̀rọ̀ last òun ló máa ló máa trace á lọ ṣẹ̀wọ̀n ọkàn kúkú pa òun náà dànù ó jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ but babes ìgbà wo ni wọ́n fúnra rẹ̀ di ẹ̀kún because wọ́n tí mo mọ̀ school kọ́ lélẹ́yìí o. Ah, You're not a professional. Wọ́n wá ń gbé mi lókun èmi lókun èmi lẹ́kùn kàn. Ọmọ ènìyàn wọ́n ti dẹ́ṣin lóró. Okay. Deal deal deal deal that's my Matilda kí ni kàn fún ẹ. yes so. <laughs> mystery ayé gbẹ̀gẹ́ o bàbá bá níwì bá ò bá mọ̀ ṣe ẹni bọ̀rọ̀ bá rújú tán o ọlọ́run ló jẹ́ ká ké sí bọ̀rọ̀ bá rújú tán o ọlọ́run dẹ̀ ló jẹ́ ká pé máa máa ṣọ́ mi o nínú rìn ayé mi bá ṣọ́ mi ò inú rẹ̀ ayé mi ayé lè ṣọ́ mi inú mi mo mọ̀ ayé lè o inú mi mo mọ̀ bá ṣọ́ mi nínú rẹ̀ ayé mi bá ṣọ́ mi nínú rẹ̀ ayé mi ọ̀rẹ́ dà mi ò lọ dá wa o ẹni abínibí lè dà ní ọ̀rẹ́ lè dà ní ọmọ ìyá lè ṣe ni bàbá ní ká pé nígbà tọrọ bá rojú bàbá ní ká kẹ́sí o nígbà tọrọ bá rújú àfinúfẹ́ ni má fọkàn fẹ́ ní pọ̀ láì. ó máa ṣọ́ mi nínú rìn ayé mi máa ṣọ́ mi nínú rìn ayé mi bàbá yé o máa ṣọ́ mi nínú rìn ayé mi ó ó máa ṣọ́ mi nínú rìn ayé mi. ìmọ̀ lọ̀rọ̀ yìí máa jà sínú o agbọ́nsẹ̀ ìkàmùdù ń ṣojú olókòrè kàndó kálù. agbọ́nsẹ̀ o ìkàmùdù ń sẹ́ni ojú olóko kàndùkàndù ló yọ abẹ́ orí ọ̀rọ̀ ó ti rújú pò bàbá mi ìwọ ni máa pè ìwọ náà máa ṣọ́ mi nínú rè ayé mi bàbá yé o ma ṣọ́ mi nínú rè ayé mi. bàbá mi o ma ṣọ́ mi nínú rè ayé mi. rárá bó ṣe máa ṣọ́ mi nínú rè ayé mi. ṣọ́ mi nínú rè ayé mi.